Thank you. Daru Naim International School is at 8 Ibijokoke Street, Powerline Box Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 70 Daru Naim International School is... أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي وما بذلك أمرت وأنا أول المسلمين قل غير الله أرضي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها مرجعكم فينبئكم بما كنتم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض alẹ́ àrọ̀ ìyàtọ̀rọ̀ ọmọ tí ọkà kura nìyẹn wọ́n ti ń ká kura nìyẹn lọ wọ́n tó fẹ́ bọ́ ẹ ó ní wà nínú lọ́dọ̀ fún ìwà ìdí ẹgbẹ́ náà kura nìyẹn wà nínú lọ́dọ̀ fún ìwà náà wọ́n sàn ẹ̀ sàn. nísìnyí nígbà tí a ti gbọ́ kíkà Al-Qur'an èyí tí ó kàn nísìnyí kí a sí àwọn Sheikh wa Imran Abdul tí wọ́n ṣètò the official opening of the conference wọ́n bá wa sọ̀rọ̀ kó tó di pé àgbọ̀ sínú àwọn mọ̀hálọ́rọ́ àti tí wọ́n bá fẹ́ sí fún wa kí wọ́n tó gbé mọ̀kábẹ́rù sọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ ayé sọ̀rọ̀ jẹ́lísà wọ́n fi àsìkò yìí bí a ti wà yìí láti ké sí àwọn ṣẹ́fẹ̀ wa.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 gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ wọn bọ́ bá àlékè ọlá kó sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí táàfì máa jẹ́ ní rí ọlọ́run kó sí rọrùn fún wa gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà abẹ́lọ́hún ìkẹ́gẹ́ ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa wá lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹni tí ń gbọ́ mi pátápátá gbáà nítòsí àti níjìnà ẹ lọ má màdájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra ọlọ́run tí ó ní dàrú láéláé òun ni sunna nabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì òun ìhun kí wọn ti yàn bá pè lẹ́sìn tí wọn ọ̀rẹ́ rí fún nù tẹ́ra ọlọ́run àbí kọ̀ rí nù sunna nabi wa muhammad ntí sẹ̀ríà islam pẹ̀lú ẹni bídà gbogbo bídà ni ànú ni gbogbo àánú ní kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àdìkẹ́ ọlọ́run abẹ́lọ́run ọlọ́run má sì wá lọ́mọ ẹ̀ná gbogbo sẹ́tà bá máa ń sin torí ọlọ́run abẹ́lọ́run kí ikhlas ti jẹ́ torí ọlọ́run kọ́lọ́njẹ́ wà ń bẹ̀ ọlọ́run jẹ́ àlejò tẹ̀lé táwọn ẹni síwájú ọlọ́run wájú ó ní gbígbà inú mi dùn púpọ̀ lénìí láti rí àwọn ojú tí wọ́n ní ìmọ́lẹ̀ ìmánìlá tí wọ́n pàdé ń bí lénìí láti ṣètò ìparí tí gbogbo yọ yọrí lọ́la kọ́nfẹ́rẹ́nsì wa tí a ń ṣe lọ́dún yìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá rú ẹ̀ tí dọdún yìí sì yàtọ̀ sí gbogbo yìí tá a ti ń bá bọ̀ tí ẹ bá wọnú ìwé tí wọ́n á fún kálukú wọ́n kọ síbẹ̀ pé kọ́nfẹ́rẹ́nsì wa lọ́dún yìí ọjọ́ mẹ́jọ ni wàlàhàkì kọjọ́ mẹ́wàá ni kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ńgbà tí ó dijọ́ Monday tí ń sì jẹ ìwá àbíjẹ sánú a bẹ̀rẹ̀ sí gba àlejò láti àárọ̀ tó di gbogbo ọ̀rọ̀ lẹ arajọ sẹ́ni gbòdìjọ Tuesday a conference àti gbòdìjọ alàrúbá asẹ̀mítì nínú ní pẹ̀lú gbogbo tí ń jẹ́ Daaru Naim gbòdìjọ alamisi ajáde alọ́wọ́ àwọn ọmọ ayáwa tẹ́jẹ́ ẹlẹ́wọ̀n ní Ìkòyí prison. àfisí tí wọ́n ń bẹ̀ fún wọn abáwọn sọ̀rọ̀ ọlọ́run ẹnu tipa ká ní ẹ̀bùn amúdání fún wọn gbòdìjọ jimata kí jimata ìdánilẹ́kọ̀ọ́ wà fa tí ó tún fa ní ti sá gbọ́ wa dìjọ sátọ̀dé àkọjá sí general hospital alọ́ni àwọn ọmọ ya wa tí wọ́n já fún wọn fún wọn ìyẹn níjọ gbòdìjọ àtúnjòkó orújòkó báyìí náà níjọ́ Sunday tí a gba àwọn afáwa ńláńlá mẹ́ta lálejò àdókòtòrò Muniruddin Riyali wa Sheikh Abdulrazak tí wọ́n jẹ́ ìmáàmù masalasi Daaru Naim nílùú Ìṣẹ̀fún tọ́jẹ́ bíráṣì wa gẹ́gẹ́ bí a ti gba afáwa àgbà lálejò Sheikh Ahmed Nafi Al-Jawhari tí àwọn náà ṣe ilqaw muhadara tiwọn bí a ti bẹ̀rù náà la bẹ̀rẹ̀ jọ Sunday a sì parí ẹ̀ máa lẹ́nà ni n di àná mande asẹmẹtẹni pẹ̀lú àwọn tí a jọ wà nulẹ agbègbè ètò yẹ̀wò oníníjọ tuesday ọ̀la ni a fèsì dágbére fún àwọn èèyàn tọ́já sípètò wa ti kó oníjọ méjì ó ti di ọlọ́jọ́ mẹ́wàá pẹ̀lú ògo ọlọ́run bí a ti ṣe lọ́dún yìí ọlọ́run kó bùn wá lẹ́mìí kó bùn wá lálàáfíà bẹ́ẹ̀ la fẹ́ kọ́ máa lọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó máa tẹ̀lé àfi wáyé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ inú mi dùn bákan náà láti ṣègbàlejò gbogbo àwọn àfa wọn ńláńláńláńláńlá tí a pè wọ́n tí wọ́n dá wa lóhùn bẹ̀rẹ̀ látọ̀rí àfa wa àgbà tí wọ́n jẹ́ chairman wa lénìí sa'adata doctor sirajuddin bilal al-asra ọlọ́njẹ́ aláwọ̀ àfa wa pé ọlọ́njẹ́ mi ń gùn fún wa ọlọ́njẹ́ mi ń gùn fún wa lẹ́yìn náà akí àfa wa àgbà ẹ̀ eh, Daaru Naim ẹ̀jẹ̀ sáré bá yín sọ gbólóhùn kankan tó máa lọ́nbẹ̀rún ẹ lọ lè kọ official letter pẹ̀lú lẹ́tà yìí nìyí ẹ kọ sí afáwa gbà ẹ lọ́dún tó lọ dókítà la pè wọ́n lọ́dún yìí kí ni wọ́n di professor èmi ti kí yín lé ní workshop o ọ̀sẹ̀ ní ẹsẹ̀ ti sìn àmọ́ wà tó ti fi wọ́n dùn ní dáró nàìjíríà ó dùn ní bí nínú ta tẹ wá ẹ sọ́jọ́ náà pé conference yìí àjọ ni a sì jọ máa ṣe lọ náà ni ẹ lè yọ nípò mẹ́ o bí ni o ńgbà tára wa bá gba professor sínú wo ní dùn ọlọ́wọ́ jẹ́ mi yín kú fún wa ẹ lọ kọ́ lẹ́tà ẹ mú lẹ́tà yín lẹ́tà mẹ́yìn ẹ kọ́ bí sáré tẹ̀lé kí wọ́n kó rírì ẹ sẹ́ndì ẹ̀ gán mú lọ pé ẹ kó rírì professorship yín ọlọ́wọ́ yọ kalẹ̀ professor wa lára ọlọ́wọ́ jẹ́ mi yín kú mo wá kí àfa mi àgbà àfa gbogbo wa sàádàtà dr abdulrahman ahmed tí wọ́n jẹ́ àfa tí wọ́n ń kọ́ ankéwu lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n sì ń kọ́ ankéwu kọ́lọ́njẹ́ ni wọ́n gbọ̀n fún wa kọ́lọ̀ ń di ari wọn pé àwọn ni wọ́n kọ́kọ́ ṣe mọ̀hádàrà wọn inú wọn máa dùn gbogbo àti abáwá bí ni pé ṣíṣe ọlọ́run ní lọ báyìí ṣíṣe ọlọ́run ní lọ báyìí súnà lórí ìdíje kó báyìí ọlọ́run ní jẹ́ rápàdà sí ibú ọlọ́run jẹ́ ari pé bí mo ti kí ẹ̀yin afáwa mẹ́tẹ̀ẹ̀ta wọn bẹ́ẹ̀ ni mo kí afáwa gbà láti lu Benin Republic Saadata Sheikh afáwa láti Benin Republic tó yẹ fáwọn ni wọ́n ní kọ́nẹ́tò sunna al-islamiyya Sheikh wa damala sheikh wa damala ọlọ́wọ́ jẹ́ àrí nípẹ́ ọlọ́wọ́ jẹ́ nínú yín fún wa bákan náà bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ara àwọn tọ́lẹ̀tọ̀ kíkí kásálámù sí àwọn ni wọ́n wọlé wọn afáwọn àgbà sàádàtà dọ́kítọ́rù abdulmumin ọmọlájà yusuf akínrètí ọlọ́wọ́ jẹ́ nínú yín ọba mi jẹ sèwájú náà kàmáà nà rọ́ọ̀hìn bìdẹ́fìn kẹrì dọ́ìfìn náà dọ́ìfìn sharaf. لمؤتمر دار النعيم العاشر فضيلة الشيخ عادل الشعراوي من جمهورية مصر العربية الشقيقة نرحبكم إلى دار النعيم ونجعلكم أهلا ونسهل لكم الطريق سهلا ونسأل الله سبحانه وتعالى أن يجازيكم على ما تجشمتم به من المتاعب وما تحملتم به من المشقات أن يجازيكم بذلك خير الجزاء نشكركم كثيرا كان الشيخ معنا منذ تسعة أيام sheikh ti wà pẹ̀lú wa láti jẹ san láti jọ mọ́ndé jẹ san ni wọ́n ti wá gbogbo ara bí ju tá a ti pátápátá sheikh wọn ṣáára ká wá ń bẹ ọlọ́run jẹ àríyìn pẹ́ narahu bikum ila dari nahim tarhiban khasan bi maqamikum fajusitum khairan lẹ́yìn ìgbà tí mo kí àwọn afá mi tán àti gbogbo ẹni tí ìbáná ti dá kọ́ kí ẹ jọ torí ọlọ́run kí ẹ forí jì mí gbẹ̀yìn afáwọ̀ tẹ wá tòsí tẹ wá ń jìnà ẹ̀yin mọ̀tàmàrà ọ̀rọ̀ obìnrin là ń rán yín ipò tí Islam fún obìnrin kọ̀ wá pamọ́ sí yín bó ti já sí pé obìnrin lọ́wọ́ mustahadaf tí gbogbo àwọn ọ̀tá Islam náwó gan láti fi wọlé sí àwọn èèyàn lára pé Islam ò nífẹ̀ẹ́ obìnrin tọ́bíkì mẹ́fà láti yanjú kọjá mẹ́ta la fẹ́ yanjú lénìí tí àwọn àfáà wa àgbàlagbà tá a dápọ̀ tí wọ́n máa yanjú ẹ̀ fún wa nìkan nìkejì nìkẹta ọlọ́wọ́n bọ̀ bá san yín lẹ́sàn-án rẹ o gbèsè tá a bá ṣe ọlọ́wọ́n bọ̀ bá lè kí ọlọ́fẹ́ ìkìláàsì sí yóò lè jẹ́ ká lè máa gbìyànjú mọ̀tábà ọlọ́wọ́n wa jẹ́ ká ní kọ̀ọ̀bù níparí ọ̀rọ̀ mi mo kí gbogbo àwọn àfáà wa lẹ́sàn sí mo lè dúpẹ́ gbogbo àwọn ọmọ òdìdí ìní jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ mọ́ rárá torí ìfẹ́ lo àsìkò tọ́pọ̀ tọ́ra àpẹ́tẹ̀tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ ẹ̀ àpẹ́tẹ̀tẹ́lẹ̀ ìyìn tó gbọdọ̀ wá sọ̀rọ̀ tí ó gùn ọ̀rọ̀ mi ò gbọdọ̀ gùn rárá torí sábà bẹ́ẹ̀ lẹ́nu ara mi lẹ́nu gbogbo dárò nàìjíríà á bẹ̀rẹ̀ kọ́nfẹ́rẹ́nsì wa tọdún yìí èyí tí wọ́n máa jẹ́ ẹlẹ́kẹta wasalaamualeykum wa rahmatulahi ta'ala wa akpẹ́ fún àwọn aṣẹ́ni wa lọ́wọ́n ọ̀rọ̀ tí ó pàtàkì tó jẹ́ olówó igi tí wọ́n bá wa sọ yìí kí àmàbà àwọn aṣẹ́ni wa ọ̀rọ̀ ìṣòro jìnnìza ó tó di pé wọ́n wá pe àwọn hádìrò wa láti wá fún wa ní àwọn aṣẹ́ni wa àwọn bàbá wa àwọn dọ́tọ̀ wa Sirajuddin Bilal Al-Asram kí wọ́n bẹ̀rẹ̀ salamu alaykum. السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún Ọlọ́run ọba Allah a ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad gẹ́gẹ́ bí àwọn bàbá wa àfa wa tí wọ́n jẹ́ mushriful am lórí mutamari bí wọ́n ti bá ní sọ̀rọ̀ ẹ̀ẹ́ àti gbọ́ sábàbù ìjókòó yìí eléyìí tún fún mi ní ìdánilójú wípé àǹfààní wà ń bí ìjókòó yìí ní gbogbo ọdọọdún ọ̀rọ̀ táwọn yẹn bá sì sọ ń bẹ̀ wọ́n ń kà kún torí láǹfààní láti wà ń bí ní ìjókòó tó kọjá mo bá àwọn àfa mi eh, Dr. Abdulgani Akorede Agbarigidoma mo sì wọn wá síbí ní ọdún tó kọjá inú tí àwọn ìkànnì àwọn ọmọ ìyá wa wá sọ ń bí ó náà ní pé àwọn nǹkan mí bẹ tá à ń ṣe tọjá yìí pé ìmọ̀ràn tàwọn ni yìí pé a include àwọn obìnrin máa àwọn fẹ́ kí wọ́n fi sínú ẹ̀tìbá kọjá yìí pé àwọn obìnrin náà kì í ṣe pé wọ́n wà nípa pé bá ti ń pa àwọn ọkùnrin là ń pa àwọn obìnrin àwọn obìnrin náà yóò jẹ́ yìí pé a fún wọn ní mùtámárù tọ́jà yìí pé wọ́n fi mọ ojúṣe wọn láwùjọ obìnrin láwọ̀kọ́ yọ̀ọ̀kọ́ jẹ́ ọmọ ńgbà tó bá yọ̀ jẹ́ ìyàwó ńgbà tó bá yẹ yọ jẹ ìyá gbogbo àwọn mọ̀rọ́hìlù náà ní islam fún wọn fún ní pàtàkì ńgbèsè ayé obìnrin ti bẹ a sì rí pé fífi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ obìnrin ọ lẹ́yìn mọ́ a lẹ́yìn kọ́lọ́n kó jẹ́ a máa lẹ́yìn ni ṣùgbọ́n akíbo ń kálukú kọ́wọ́ yẹn wò torí àfọbìnrin lẹ́kọ̀ọ́ obìnrin náà tọ́yẹ kọ́ jẹ́ pé yọ wà bá ní kọ́mọ lẹ́kọ̀ọ́ nígbà tí ò lẹ́kọ̀ọ́ kí ló fẹ́ kọ́ ṣe láyọ̀ ọ̀tẹ́ yìí torí ni inú mo fi dùn yìí pé tí ẹ̀ ń tọ́ ní ọdún tó kọjá dá ìgbà tí ah mo ní alihamudulilayi ó fẹ́ràn pé gbogbo àwa tá gbogbo kálukú tó bá dé mọ̀ràn fún ìtẹ̀síwájú bí súnà ó ti máa lọ síwájú ká má sàrùn rẹ̀ oṣù Daaru Naim insha Allah wọ́n fi sínú ìtìbá mo kí gbogbo àwọn àfáà mi tí wọ́n wà níbí yìí o ọmọ eke là ṣe kẹ́ni ìgbòjú tó gbogbo àwọn àfáà ni pọfẹsọ mẹ́mẹ́ ẹ pé nínú tata jọ pàdé bíi mo sọ̀rọ̀ prọ́fù nígbà náà àfa gbogbo wa tún wá rè tó tún jókòó ní ẹ̀gbẹ́ mi wọ́n á fèmí ọmọ wọn sáàrin ẹ̀tọ́ wa tún jẹ́ àfa gbogbo wa náà ó ní bàbá wa ọmọlájà abdulmumin ẹ wò sẹ ó tún bá ti pé Daaru Naim alihamudulilayi rabbil alamin ìkójọ yìí ìkójọ ìjì ọmọ ìyá ìsìlámù ni gbogbo wa kọlọ̀ ń dákun kọjá bá a ṣe pàdé ń bí ọlọ́run dákun kọjá pàdé bẹ́ẹ̀ lálìjáná o kọ́mọ́jẹ agbára dugi o mo kí àwọn afa wa Sheikh Adil Asharawi tí wọ́n ti torí dáwà gbogbo nǹkan tí wọ́n ní gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan tó yẹ kó jókòó tì kó fi kọ̀dámà ẹ̀tìdáàr wọ́n fi sílẹ̀ wọ́n wá sí Daaru Naim bíi mutamaru wa yìí kọ́lọ́ba kọ́ba ni kí wọ́n káàbọ̀ sí àlìjáná ẹẹ eh, a bẹ̀rẹ̀ wọn ti bá ní sí. Eh, sheikh barisa abdulrahim ahmed zayi èyí tí a ti máa ń kó láti ọjọ́ tí o ti pẹ́ wọ́n bá lè sọ̀rọ̀ nípa eh, alìtọ̀gẹ̀dẹ̀rẹ̀ fi hayati ma'ati muslimatin ma'asura etí ó kú sínú tí wọ́n lè kó bá lè sọ olùsísí àwọn nǹkan tí àwọn pàkíyèsí wá sí obìnrin ti tọrọ ara wọn bọnú àwọn nǹkan tí wọn ọ̀ràn wọn nínú Islam bóyá ń pa ọ̀ṣọ́ obìnrin ti tọrọ ara wọn bọnú nǹkan tí wọn ọ̀ràn wọn nínú Islam tí wọn ò fi gbàgbọ́ yí àwọn òfin tọ́ náà ọba àtúntò sí àwọn nǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ ayé àtúnṣe àwọn nǹkan tó jẹ́ yí pé ayé ti ń pa wọ́n kó láyé ti ń pa wọ́n tó jẹ́ kí wọ́n gbàgbé ọ̀run wọn tí wọ́n lè yí ìkíní àti kejì ẹ̀ ni wọ́n bá ní ṣàlàyé ẹ̀ bóòlù sì yẹ kí ìwọ obìnrin mùsùlùmí orí ní àwùjọ tó wà àti ilé ọkọ rẹ̀ kí ọlọ́wà bá ní sanwó-ẹ̀sán rẹ̀ bọ́ọ̀lù pé àjọ wà ń bì ní ìlú Èkó yìí náà wọ́n sì pàdé bóyá bí ẹ̀ méjì tá a ṣe pàdé rí ó ṣe jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lára wọn kí ọlọ́ọ̀bá dàpọ̀ kọ́ ba lè sọ wọ́n lẹ́sàn-án rí a fi wọ́n sílẹ̀ láti bá lè sọ̀rọ̀ ní a sì fún ní wákàtí kan torí àwọn nǹkan tí bẹ ní ilẹ̀ yìí tí ó gángan tó ètò yẹ ká jókòó torí ẹ̀ ká ṣe àlàyé fáwọn èèyàn ká bà sọ́ra wọn nípa òmùrù ni wọn báwo ni ẹ̀sìn ti wá ìbúlẹ̀ ṣìṣì lọ kí ló fà títí lọ bẹ́ẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ láti gbogbo gbogbo before thirty years àbí ẹ sọ nineteen ninety sí àsìkò yìí kéde ọdún mélòó ni yẹ twenty eight years owó tẹ ẹ bàjẹ́ tẹ ẹ báyé lẹ́yìn twenty eight years ṣìṣì lọ bẹ̀rẹ̀ ẹ sábà kàn ní ìjọ tí ọlọ́wọ́ sọ yìí pé kí àwọn tá a wí ọ̀ kí wọ́n sá sẹ́yìn tí kíní bá ń ta njọ́ mi ẹ mọ kẹ́ni wọ́n sọ pé tí bá ń ta pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò lu rẹ̀ nílò ní fúnjọ́ mi ẹ yóò lu rẹ̀ fúnjọ́ mi ìṣàlà ẹ kọlọ̀ba kọ́ sí àánú wa kọ́ sàfúrẹ́jì fún wa a kì í sí barisa wa àwọn afa wa sehu wa abdulrahim ahmed sani ọba ni láàrin kan ìṣàlà. inna alhamdulillah. نحمده سبحانه ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وارحم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí ó fi àánú ṣe wá tó fi ìfẹ́ àti àánú rẹ̀ bá wa lò nípa pé ó kà wá kúnú ẹni tó mọ òun ní ọ̀kan ṣoṣo kò kà wá kúnú ẹni tí ń wọ́ lọ́hùn síbi tọ́lọ́hùn ò sí. Si kò kàwá kúnú àwọn tọ́lọ́wọ́n bá dàrú mọ́ lójú tó dàrú mọ́ lọ́wọ́ ó tún wá tò wá sẹ́yìn olóríire jù lọ́nú ẹ̀dá ẹnìkan ṣoṣo tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ ní ọ̀nà kan tààrà tó lídì sínú ọgbà àlìjánà tó sì gbé kalẹ̀ ní àtùpà tí í tàn mọ́lẹ̀ bó tó jẹ́ pé abárẹ́ nìkan tó ní òun fẹ́ yan nǹkan míì yàtọ̀ sí ìlànà ẹ̀ ń tó dájú ni pẹ́ni náà mí sí ni kò sí bí ó lè gbé ìgbà béèyàn ò tò sẹ́yìn ànábì ní samani táwa yìí kò sì ní rọ́lọ́wọ́n bá wọ̀ àwa dá ọpẹ́ fọlọ́run pé àwa dáyé a sì bára wa lẹ́yìn ànábì sàṣàlà láì ṣègbìyànjú kankan ọrẹ níta tó tóbi ni àwa bẹ lọ́hùn oore tó ti ṣe fún wa nípa Islam nípa ìṣe ọlọ́wọ́n ọba lọ́kan ìdí tíra ọlọ́wọ́n ọba mú ìtẹ̀lé ìlànà súnà ànábì sàlálà àlùwàsálàmù ọlọ́run má jẹ́ ká fi oore náà pìtàn nígbèsè ayé wa àlékún ìmọ̀nà àlékún àgbọ́yé àlékún ìdúróṣinṣin lórí ọ̀nà ànábì tánábì ròyìn rẹ̀ tó ní taraktukum alal mahajja aw alal mahajja tilbaidọ́ taraktukum alal baidọ́ aw alal mahajja tilbaidọ́ lílọ ní lọ mo fẹ́ fi yín lẹ̀ ná ṣùgbọ́n rò bá mi láti lọ torí pé gbogbo nǹkan ló ti yanjú màá máa fi ẹ̀yin àlùmọ̀ mi lẹ̀ lórí ọ̀nà kan tó mọ́lẹ̀ gbò ọ̀nà náà funfun gbò lẹ́yìnlú hakana hariha níbi tí islam tànàbì fi wá lẹ̀ tó mọ́lẹ̀ kederede tí kì í wá ṣe àwọn onídàrúdàpọ̀ táwa fẹ́ máa wá kọrun ara wa bọ̀ nísìn ó mọ́lẹ̀ débi pé àtòru àtọ̀sán ẹ̀ bákan náà ló ṣe mọ́lẹ̀ dọ́gba la yazigu anha illa halik kò wá sẹ́nìkan tí ó ní bá nàbì ti filẹ̀ yóò dáa tó òun tún fẹ́ ranjú mọ́ nǹkan míì àfẹni abáti kádàrá àparun mọ́ eléyìí ni ó jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ pé kì í ṣe páǹkan wílá ilaha illallah muhammadu rasulullah lásán tó àwa náà tún ríra wa gẹ́gẹ́ bí inú àwọn tí wọ́n ń tẹ̀lé òjíṣẹ́ ńlá anábì wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo yóò tá à ń fà mọ́ra wa lọ́wọ́ fìtínà tó fẹ́ gbérí ráńpẹ́ ni pẹ̀lú ògo ọlọ́run ẹ̀mí rẹ̀ ò ní gùn ọlọ́run ó bá ní paná rẹ̀ láìpẹ́ lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ fún ọlọ́run tá a sì ti ṣàṣàlátù fún anabi wa muhammad sallam akí gbogbo àwọn àfáà wa níkàlẹ̀ hmm. kí n kọ́kọ́ mẹ́kì kankan clear náà tẹ́mi bá wá bí èmi wá ọlọ́run kádàrá ló kàn ní máa pẹ́ dé lónìí nítorí àwọn nǹkan kan tí mo tún papọ̀ mọ́ ìrìn mi ni bí ò bá jẹ́ bẹ́ẹ̀ mi ì fẹ́ mí sí ibi torí èmi wá kéwú ni ẹ eh, gbogbo ìtàwọn dókítà wa ń sọ lẹ́ẹ̀kan o wọ́n kàn fi ń promote mi ni ọlọ́run kó bá mi san wọ́n lẹ́sàn ni àwọn mìíràn bá fẹ́ promote èèyàn èèyàn kàn gbé síbi kan tí báwa bá lìsì àwọn àfáà wa tá a bá karo yín aṣàbòsí torí pé àjàǹfààní lára yín púpọ̀ a sì kẹ́kọ̀ọ́ kì í ṣàwọn nìkan o ẹ gbogbo wọn bí wọ́n ti tò kalẹ̀ wọn gbogbo àwọn àfáà wa látòrí dókítà wa Qasim gbogbo wọn kalẹ̀ bẹ́ẹ̀ tó fi dórí Sheikh Wazikulai Shafii àtìgbà tá a ti wà lọ́mọ kéwú ọmọ kéwú náà yìí ni wá dèsè lọ́dọ̀ wọn àmọ́ tá a yìí ń wọ yúnífọ́ọ̀mù láti ń tẹ̀lé wọn kì í a sì yé jàǹfààní lára wọn dèsè a fi tiwọn náà kí gbogbo àwọn afáwa tí wọ́n ń bẹ níkàlẹ̀ ẹ pọ̀ kọjá ká máa dárúkọ gbogbo yín ní kọ̀ọ̀kan tara wọn náà kí gbogbo àwa tá a jọjọ́ mọ kéwú tá a jọ ń tọ́ kéwú níwájú àwọn àgbàlagbà àti gbogbo àwọn ìyá wa tí wọ́n sì ń bí tá a mọ̀ páwọn náà wà láàyè kan àti gbogbo wa náà asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. nǹkan tí wọ́n yàn mí pé ká jọ gbéyẹ̀wò gbogbo aná lájọ wò ó èyí tí n sì ń ṣe yìí mò ń ṣe àrùdù ni à ń ẹ̀rùn pé a bá bọ́mọ kí ó bá gba kí ó tán àwọn afáwọ́ sọ pé ó yá kí ìwò kárí n tà ń ṣe nu ọlọ́run wá àsọ̀kalẹ̀ dáadáa à ń gbà bá sọ̀kalẹ̀ tán ibi ó bá kù sí wọ́n tún mọ bá wa tún ibẹ̀ ṣe alhamdulillah àwọn ṣé àpadà sí ibú ni ká pè é àbápadà sí dáadáa àbí ká dúró lágbede méjì ká gbà pé aráwọn míì tó jẹ́ ìjábí a sì ráwọn míì tó jẹ́ pé sálíbí ni wọ́n ṣùgbọ́n tó clear ni pé bóbìnrin mùsùlùmí ti wà lánàá ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wà lónìí ká má tiẹ̀ tí ì sọ àwọn àna kan tó jìnnà torí tá máa ń sọ àwọn àna tinú tíra tójú wa ò tó àwọn àna kan tó jìnnà nù ṣùgbọ́n àwọn àna ti tòsí tí gbogbo wa lè sọ pé a bá àwọn ìyá tó bí wa àwọn tí ń bá sọ̀rọ̀ bóyá gbogbo ẹni tó bá ti pé bí ogójì ọdún sókè àbí bóyá kí n já wálẹ̀ díẹ̀ bíi mẹ́rìndínlẹ́ bíi márùndínlógójì sókè. So gẹ́gẹ́ báwọn dókítà ti ń sọ lẹ́ẹ̀kan pé gbogbo ohun tá à ń rí yìí wọ́n wà too contemporary débi pé kódà àwọn atajọ́ ọmọ kéékèèké yìí a lè pàtàn rẹ̀ bá a ti báyé bẹ́ẹ̀ kọ́ láyé rí mọ́ nísìnyí bí gbogbo èèyàn bá wá ń bàjẹ́ nínú ayé ó ṣọ̀ràn yàn ká pe obìnrin mùsùlùmí padà bó fẹ́ bá gbípa ò bá ká gbogbo obìnrin ayé torí pé nínú ọ̀rọ̀ kan tó gbajúmọ̀ dáadáa látọ̀dọ̀ anábì wa muhammad sallam di pé bada al-islamu ghariban wasayacudu ghariban kama bada'a fatuba lilghuraba níjọ́ kìíní àná tí islam bẹ̀rẹ̀ àtọkùnrin mùsùlùmí ìjọ náà àtàwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí àkọ́kọ́ gbogbo wọn ẹni àjèjì ni wọ́n láwùjọ tí wọ́n yàtọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n yàtọ̀ anábì wọn sọ pé sọlọ́rọ̀ sálàm bẹ́ẹ̀ tí ń wo gbogbo ẹ̀ nísìnyí tí wọ́n ń dàbí pé béèyàn ò bá di mùsùlùmí bó ti rí láyé anábì nù ẹni tí ò bá di sàlàfíà òun ni ò yà rí níjọ o torí ń gba ọlá dé tán tí fatiu dé tán fànàbì sàlám àtàwọn sàhábà ló bá di pé kí gbogbo èèyàn àtẹni fẹ́ torí ọlọ́run wọ̀ ọ́ àtẹ̀ntó fẹ́ torí pé kóun náà lè relevant wọ́ torí fatia anabi ti kọjá pé kéèyàn mọ̀ tún fara kín mọ́ anabi wa ń sọ àsọkalẹ̀ ń fáwọn sàhábà kò ní mọ̀ lọ báyìí àsìkò náà tó ń bọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ti wá jọ́ kínní àná tó jẹ́ pé ẹ̀yin lẹ́ni àjèjì ẹ̀yin lẹ́ni ẹ̀kọ́ láwùjọ bí ó ti padà rínú fáwọn tí wọ́n bá fẹ́ pera wọn ní mùsùlùmí nígbẹ̀yìn ìgbà wọ́n wá bi anabi lérò sàlám ìkànnú àwọn riwayat yẹn ni mo fẹ́ lò bimani al-ghuraba ya rasulallah èsì pọ̀ nínú ẹ̀ ó ní alladhina yuhyuna sunnati ba'da an umitat ṣùgbọ́n èyí tí mo fẹ́ lò ń bí ni pé alladhina yuslihuna inda fasadi nas àwọn tá a máa pè lẹ́ni àjòjì ńgbà náà ńlá àwọn tí wọ́n ṣàdúró tí wọ́n takú sórí dáadáa àwọn ò ní bá wọn dá sí bàjẹ́ nínú ọ̀rọ̀ mi ó láwọn tí ó mọ iye súnà mi lẹ́yìn ìgbà tó ti dòkú àwọn rìwáyà ti pọ̀ lórí kílèsì ànábì lórí famanil ghuraba ya Rasulullah ṣùgbọ́n èyí tó jọ kan gbogbo wa àtọkùnrin àtobìnrin a wàá sọ pé àtobìnrin ládàáyanrí àwọn obìnrin bó ti jẹ́ pé kàwa ọkùnrin náà tá a máa pè lọ́mọlẹ́yìn ànábì tòótọ́ mùsùlùmí gidi ní zamani tẹ́lẹ̀ ìta wà yìí olóbìnrin tó bá dára ẹ̀ yàtọ̀ tó sì dúró kódà kójó kó má rẹ̀ lómi kanra rẹ̀ lórí pé bíbàjẹ́ bá di méjì pín ni tí gbogbo èèyàn bá ń sọ pé kò sí tó kà wọ́n pẹ̀lú ọlọ́run wí ànábì wí mọ́ ojú sì ti là tayọ ká tún máa pariwo kìtàbù àsúnà àwa ò ní bá wọn lọ́wọ́ ń bẹ àwa ò dúró síbi tọ́lọ́run dúró sí a sì dúró síbi tí ànábì wa Muhammad sallam tó fi wá sí. Si pàápàá jùlọ nítorí pé gbogbo wa náà la mọ ipò ẹlẹgẹ́ táwọn ìyá wa àbáwọn ọmọ wa bìnrin tí wọ́n wà láwùjọ èyí tó pọ̀ jù nínú ìbàjẹ́ nínú tí ń dayérú bàbá wa lọ́wọ́ àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àríkóbìnrin náà ni ó jẹ́ pẹ̀kun rẹ̀ ọkọ mi ò ọkọ mi ò déédéé yíwèé lọ́fíìsì níbi tó burú dé ó yíwèé ó dọ̀ràn sí lọ́rùn ó di pé EFCC ń wá a wọ́n gbé lọ ẹ̀wọ̀n bàbá wa jì kí ló torí ẹ̀ yíwèé ẹ́ wàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin torí ìyàwó rẹ̀ ló fi dáràn fa ẹlòmíì lọ kọ́wọ́ bọ́n tí ò tí ò nítorí obìnrin kan tàbí mi látara bẹ́ẹ̀ á pe gbogbo wa sákìyèsí kí ọlọ́run ọba aláàánú jùlọ kó má ṣáà fi ìwọ̀nba tí a bá sọ kó fi ṣe wá láǹfààní ṣùgbọ́n bóyá látẹ̀yìn ni màá ti tó kakọ́kọ́ mọ kí ni gbòǹgbò kíní yìí gan níbo ló ti wá mo fẹ́ lè trace ẹ̀ sí bíi sọ́ọ̀sìsì bíi méjì tàbí mẹ́ta àkọ́kọ́ ni pé àwọn obìnrin zamani ìsìn tá a wà yìí ọwọ́ wọn dilẹ̀ púpọ̀ kí mo wí subhanallah ẹ sì mọ̀ pé ọwọ́ tó dilẹ̀ ni wọ́n ní kí ni máa yá bó ti rí fóbìnrin náà lórí fọkùnrin o ṣùgbọ́n nǹkan ń dá táwọn obìnrin sọ ládàáyanrí lọ́tọ̀ ni nítorí kó special case lọ́rọ̀ wọn ọlọ́wọ́n ọba gan náà yanjú ọ̀rọ̀ wọn lọ́tọ̀ nínú kùránì abárí sóràtò rìjàl ṣé kò wá sọ̀rọ̀ ọkùnrin nínú alukùránì ńbẹ̀ńbẹ̀ tó pọ̀ à ń pe kinní kan ní industrial revolution láti ìgbà náà ló ti ń dàbí pé mùsíbà yìí bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé níjọ́ wọn àná labour là máa ń ní ìdìjú ẹ bá gì títí di bóyá wọ́n bá àwọn tí wọ́n bá ń yí sílábọ̀sì padà wọ́n gbọ́dọ̀ lọ correct ẹ̀ wọ́n bá ń kọ́ wa ní factors of production nínú economics wọ́n ní land labour and capital bí tí Google fi wá ní gbogbo ohun tó ní lówó lónìí kò ní land kò ní labour kódà kò sì ní capital abẹ́gbọ́ kí ló ọmọ ti Facebook kí lẹ́yìn tí ń pè é láǹdì kí ló fi kó gbogbo ohun tó kó jọjọ lébọ̀ kí ló lò kápítà kí ló lò kódà kódà àwọn taxify àwọn uber yín tẹ̀ ń lò tẹ̀ ń gbé taxi application lásán ni wọ́n they are just virtual offices virtual establishments. àdánwò yìí ó bẹ̀rẹ̀ látìgbà tí àwọn tàtọ̀wúrà àtàwọn ìdàgbàsókè kan ti ń bọ́ mọ èèyàn tí wọ́n á di pé àwọn á ń shift látara pé ká lo ọmọ èèyàn ṣiṣẹ́ àwa ń shift láti bẹ̀ sí pé ká máa lo technology ẹ rí i pé wọ́n kọ́ wá kó àwọn bàbá wa lẹ́rú ń bí ni àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń gba bàdágìrì kó wọn lẹ́rú lọ oko òrèké wọ́n ń ro nígbà náà béèyàn ò bá tí lọ́kọ́ ládàá kò lè ṣiṣẹ́ wọ́n nídìí èèyàn ṣùgbọ́n kẹ́ máa wo fikra rasumaliya cap capitalist thinking ẹnu wọn bá díẹ̀ tí wọ́n fẹ́ni tó ṣiṣẹ́ tí ó gbà lówó ọ̀yà rẹ̀ ń gan ntún ni wọ́n lára ló bá tún di pé ǹjẹ́ a lè gbá àwọn kankan ṣe tí ó fẹ́ jẹ́ pé àwọn èèyàn yìí à nílò wọn mọ́ àánú àwọn bankers máa ń ṣe mí nígbà míì tó bá wọ báǹkì fún transaction kékeré tẹ́nìkan wá bọ̀ tó bọ̀ why why do you have to come into the banking hall for this don't you have this application lẹ́jọ́ kan bẹ̀ wọ́n sì máa bọ̀ install application tó ní mo ní à sáré yín lẹ̀ ń gbẹ́ yìí àmọ́ kò yé wọn tó gbà gbogbo gbà tá a transfer million nísìnyí pẹ́pẹ́pẹ́pẹ́ billion ti lọ pẹ́pẹ́pẹ́ o ti lọ ń gbò báyà gbogbo ní ti ń jẹ́ banking industry gan ò ní lọ́fíìsì kan tá a wọ̀ mọ́ báyìí tá a pé èèyàn kan jòkó bẹ̀ mọ́ kí ni ó wàá jẹ́ position àwọn èèyàn nígbà náà aburú táwọn wí yóò ti bẹ̀rẹ̀ o a ṣẹ̀ṣẹ̀ ń ìfara láyé wa àfi ká wá nǹkan gidi mi ò mọ ibi tá a wá fẹ́ ókè kàṣà àwọn nǹkan kéékèèké ló kọ́ fi bẹ̀ ó a lè ṣe mechanized farming abẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń lo kinní fún à device àwọn machines machinery kinní kan tá a máa fi ṣe láti lè máa dispense with the use of labour díẹ̀díẹ̀ níbi tí wàhálà náà ti bẹ̀rẹ̀ nu ńgbò tún yá industrial revolution náà wá débi pé gbogbo analog technology ngan àtúnkólé we are now at the level of digitalized technology and the impact of all this ni pé ẹ máa wá wò ń tá a fọwọ́ ṣe àti ń machine ṣe ń tọ́mọ èèyàn couple tó tò pọ̀ àti ti rọ́bọ̀tì couple tó tọ̀pọ̀ ní factory èwo ni ó sẹ́ẹ̀tì jù ti rọ́bọ̀tì ó sẹ́ẹ̀tì jù tọmọ èèyàn lọ bọ́mọ èèyàn bá fọwọ́ hun sọ tí máṣíìnì bá hun bàbá gbèsè gbé ara wọn àwa náà rí àtọ̀ bẹ̀ so gbogbo yìí ń dàbí pé àwa ń de-emphasize human capital human resource díẹ̀díẹ̀ à ń de-emphasize ẹ̀ tí ó fi wá di pé ń gbòó bá yá a build ọmọ èèyàn mọ́ láyé tòní tá ń lò yìí In intern build òun ni technology n ti ń bá wa nínú ẹ̀sìn wa náà o n sọ fún tíṣà kan láìpẹ́ yìí ń dánu fún mi àwọn ń ṣe electronic means of impartation fún ọmọ fi kọ́ ọmọ ní school yóò wá di pé àti lesson note tí tíṣà ó prepare àti note tọmọ ó take gan wọ́n máa transmit ẹ̀ sọmọ lórí táàbù rẹ̀ ni mo ní ha àdánwò lẹ́ ń bá bọ̀ yìí because ẹ má ní bo ni lọ máa padà dá ọ̀rọ̀ yẹn padà mo a fẹ́ mú un láti gbòǹgbò ni intan padà ń create ọ̀nì tata láì mọ̀ ó ni pé <laughs> ṣẹ́ẹ̀rí kọ́ ọmọ ó gbọ́rọ̀ pé tíjà dúró wájú rẹ̀ báyìí ó sì ń wo bí tíjà ti ń sọ̀rọ̀ òun náà ń gbọ́ ó ń process ẹ̀ wa ń dictate òun náà mobile ó ti tọ́ àti bó ti yẹ. nóòtì ẹ̀ miss ó tún lọ bá tọ̀rẹ́ rẹ̀ kan jọ mo miss bí ó gbà wò ṣé ẹ rí gbogbo process kò tí ì jókòó pé òun ń kàwé o but n ti ń impute nǹkan kan sí mind rẹ̀ mo mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ yìí generally nítorí pé àwọn àdánwò tá à ń gbìn kalẹ̀ tó bá yá ọlọ́mọdé kákàkà àbámọ̀ lọ́jọ́ ọ̀la àti ráwọn generations tá a fi the traditional way sọ nínú àwọn àfa àwọn wọn wà ń kalẹ̀ yìí ẹ̀yin náà ti rí wọn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sì rí yàtọ̀ wọn pẹ̀lú àwọn ọmọ yín tí wọ́n lọ ha Kùránì bóyá láàrin ọdún méjì mẹ́ta wọ́n ti di hafiz ìgbìyànjú tó dáa ni o ṣùgbọ́n tí ń bẹ̀rẹ̀ ni pé mélòó nínú àwọn tìsín taari tí wọ́n jẹ́ hufas ni wọ́n ti nírú àwọn ìtajà àtàwọn contributions tó láàmìlaka sẹ́sìn compared to àwọn míì nínú àwọn àfa àtàná tí gbìyànjú wọn lọ kánrin kése bó tilẹ̀ jẹ́ pé wọ́n lè má ha kúránì sórí àdánwò gbogbo ẹ̀ ni pé ọ̀rọ̀ wa dàbí pé à ń ti prefer what is immediate to what will be more long lasting bal tusiruna eh, hayata dunya eh, wal akhiratu khayrun wa abqa níjọ́ kìíní àná kí n tètè padà lọ síbi tí ń lọ nígbà tí technology ò tí tó nǹkan àwa báwọn ìyá wa. wọn a máa ṣẹ́gùsí lọ́ọ̀dẹ̀ ẹ wá wò kóbìnrin ó kó ẹ̀gúsí kalẹ̀ ẹ̀gúsí bíi garawa kan ǹjẹ́ n tí ń sọ ọbọ̀mọ mi ń bẹ́ ń bì kò mọ tí ń jẹ́ èèyàn ṣẹ́gùsí torí kò rí ìyá tiẹ̀ kó ẹ wo ká tó ká tó ṣe kíní kan so àwọn obìnrin ìgbà náà oríṣiríṣi àwọn nǹkan tí ó tiẹ̀ di wọn lọ́wọ́ tí wọ́n fi ní ráyè pálapàla pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n bá jábílékọ èyí tí ìsì ìṣàbílékọ náà tó bá wá láti léèrè ó ti ní àwọn àwọn routine kan tó jẹ́ pé bọ́mọ bá dàgbà lórí ẹ̀ kò sí bọ́mọ náà ò ti ní ya dáadáa ẹ lọ wọ àwọn tìsín ẹ ṣírò twenty four hours tẹ bá lè ṣàkíyèsí ẹ wá wò wákàtí mélòó lójúmọ́ ló fi tẹ fóònù wákàtí mélòó ẹlòmíì ó jí lórí bẹ́ẹ̀dì rẹ̀ báyìí kóra zikiri ipò jí kò tí ì ṣe fóònù làkọ́kọ́ tí ó kọ́kọ́ yẹ̀ wò so intanri ni pé gbogbo ìdàgbàsókè tá à ń pè ń bá tẹkinọ́lọ́jì yìí pàápàá jù lọ́ngbò tún jẹ́ pé gbogbo ti tẹkinọ́lọ́jì ó tún mọ wá mú fún wa léèso ó jẹ́ ń tà lè díjú sí babaláàṣe afẹ́fọwọ́ṣe fúnra wa tiwa ò ní dáa tó bẹ́ẹ̀ so ó fẹ́ẹ́ dọ̀ràn yàn so eléyìí wá àsìkò wo ni ó sì gbà wá tẹkinọ́lọ́jì náà yàn lásìkò pápápá ní tó yẹ ká fi ogún ọdún ṣe ó ti ṣe tán so àsìkò wá pọ̀ ńlẹ̀ for so many frivolities àdámọ̀ kan wá ń bẹ fáwọn obìnrin tí wọ́n fi yàtọ̀ sọ́kùnrin n tá à ń pè ní frivolity ní nǹkan tí hmm, tí ò nítumọ̀ tí ò lé èso kan pàtó kan tó fẹ́ mú jáde. Be ká pay excessive attention to the details of fashion ṣe hàn pé bọ́kùnrin bá ti wá gbádá tó ti gbé ó ti parí ṣùgbọ́n bóbìnrin ó bá múra tiẹ̀ yàtọ̀ ọ̀ràn yẹn ni kó dúró wájú mìíràn ó ní ibi fìlà ń gbígèlè ń ó ní bó ṣe gbọ́dọ̀ dúró ó ní gbogbo nǹkan ló nítumọ̀ lọ́dọ̀ wọn bó bá kú níyìn yóò bọ́ sáwọn nǹkan mi at the end of the day àwa bẹ̀rẹ̀ sí ní rí generation of women that are bereft of values àwọn generation àwọn obìnrin tó jẹ́ pé ìjábo nìkan ló kù tá à ń rí lára wọn ṣùgbọ́n àwọn àwọn values wo àwọn shama'il wo bó ní ká ti pè é àwọn ìwà dáadáa wo àwọn ẹ̀kọ́ tààrà wo ló jẹ́ pé látayédáyé àtàdọ̀ àwọn obìnrin gan làwọn máa ti máa ń sábà jogún rẹ̀ kò fẹ́ẹ̀ sí mọ́ ìyóhùn ó jẹ́ àdánwò alákọ̀ọ́kọ́ nígbà tí tẹkinọ́lọ́jì náà wá débi tó dé yìí labá tún wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan especially the the revolution in the information technology uh, the advent of eh, kí la fẹ́ pè the internet mm-hmm. the, the the cyber facility tó wá di pé gbogbo ayé wá kójú kan ṣẹ̀rí níjọ́hun gbogbo ọmọ tí ń bá ń dàgbà láwùjọ ó wà at the mercy of àwọn tí ń bẹ níwájú rẹ̀ ni àbẹ́gbọ́ kódà ń lè kéwù náà ntàfà rẹ̀ ò bá ti kọ́ ò lè mọ̀ èyí tó bá ti dàrú mọ́ lójú àfi kó yá tún padà lọ sí ọ̀dọ̀ àfà rẹ̀ ẹ gbogbo tó jẹ́ kí culture kídímọ́ wà ń náà nù culture ká ní fáwọn àfà nítorí pé ìtẹ̀rọ̀rù wà fáwọn tọ́lábà ìlà mashayikh wọn lè rí nǹkan kan dá ṣe àfi kí ṣùgbọ́n ayé náà wá yí padà débi pé àwọn ọmọ kéwù mi burú débi pé àwọn ọmọ súdẹ̀ǹtì mi burú débi pé kí wọ́n tó wá kíláàsì tọ́pìkì tí pòfẹ́sọ̀ ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ó ti sọ̀rọ̀ ẹ̀nù sórí íńtánẹ́ẹ̀tì ó ti wá wàkúwà àtèyí tó tọ́ àtèyí tí ò tọ́ yóò mọ̀ wá béèrè àwọn wọ́n bá ní òkè any question question tí ó máa béèrè lọ́dọ̀ ọ̀gá rẹ̀ gan-an <laughs> ẹ ti mọ̀rú àwọn question question tá a fẹ́ fi test knowledge doctor àbí professor ni bó ti wá rí nítorí wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àwọn èèyàn now got exposed to so many things ayé kúrò ní pé ẹ má sọ̀rọ̀ kan lójú ọmọdé níjọ́ òun nù ah, nísìnyí ọmọdé gan tó bá smart <laughs> ọ̀pọ̀lọpọ̀ nǹkan tágbàlagbà ọmọ ò ti mọ̀ and takú fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọ̀rọ̀ yìí ti wá di fìtínà nísìnyí débi pé ó di túláàsì kí gbogbo wa gbìyànjú láti tara wa jí nípa yìí Eh, it's ó ti di ti ń tàn like wildfire débi pé kò sẹ́nì kankan bí gbogbo wa ti pọ̀ tó yìí tí ó sọ pé òun mórí bọ́ ń bẹ́ẹ̀ bá a fa àbájáde kó lé kí la mọ̀ táwọn ẹlẹ́hà ń dánwò bí wọ́n bá pé méjì mẹ́ta ń gbà mí tí wọ́n bá ń sọ̀rọ̀ a máa ṣe mí láàánú pé ah, tó ń ti gbogbo ìjáàbò yìí ẹ máa dúró àwọn nǹkan báyìí wọ́n mọ orúkọ àwọn olórin fa wọ́n mọ tàwọn artist fa lábẹ́ nìkọ́ọ̀bù ni wọ́n mọ̀ njọ́ mi bá gbàgbéra tí wọ́n bá ju líríkì hip hop mi sí báyìí subhanallah kò ní mọ̀ gbà tí ó bá wọn gbé ẹ̀rù àwa bà mí màmí kí ló wá kí láyé dì í kò sí nǹkan tí ń fà ju pé that is the second stage of the problem the revolution tọ́lọ́ ní ká achieve in information technology tó di pé kò fẹ́ẹ́ lè ṣe pa lè dínà kinní kan fẹ́ nìkan mọ́ gbogbo èèyàn náà láǹfààní láti àṣẹ́sì tó bá fẹ́ mọ̀ dáadáa ni tó fẹ́ mọ̀ òun àbábúrú o tí ò sì sẹ́ni kankan tó lè kọdí látara bẹ́ẹ̀ ìròrí àwọn obìnrin wa náà ó ti yí padà sí tàtijọ́ àwọn obìnrin àná àwọn obìnrin ni wọ́n gẹ́gẹ́ báwọn òbí wọn ti tọ́ wọn àwọn obìnrin ni wọ́n gẹ́gẹ́ báwọn àfa wọn ti tọ́ wọn lórí dáadáa wọn sì lajú sí nǹkan míì tó tayọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin ti sìn minor àfà làfà àti iléekéwò tó bá sì lóbìí minor parent gangan nu àwọn tí wọ́n jẹ́ major parent gan-an làwọn tí wọ́n ń fún wọn ní gbogbo exposures wọn tí wọ́n ní ntọ́ wa bàyàn nínú jẹ́ jù ń bẹ̀ ni pé bàbá wa ṣe analysis obìnrin mùsùlùmí tòní náà kò wá fẹ́ yàtọ̀ sí kiri yó abẹ́lòmíì tí kìí ṣe mùsùlùmí yàtọ̀ sí pé àwọn ọjà àbára àwọn nǹkan míì tàfi nǹkan kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí nínú kan àwọn lady groups ẹ dákun ẹ̀yin àfa máa pe gbogbo asákèsì ẹ má tú àwọn ẹlẹ́hà yín lẹ̀ yányán o gbogbo group tí wọ́n bá belong sí ní whatsapp and other social media ẹ máa supervise wọn ọ̀pọ̀lọpọ̀ aburú tí ó dá lérú ńbẹ̀ wọn ò ti import rẹ̀ wá kí n kọ́kọ́ lé kan lẹ̀ gúrùpù yìí wọ́n láwọn dá a kalẹ̀ lórí báwọn ti jẹ́ ìyàwó tó dáa jù lọ́ọ̀dẹ̀ ọkọ wọn wọn a máa wá sọ oríṣiríṣi ọ̀rọ̀ ń bẹ̀ kódà nú àwọn ọ̀rọ̀ tá a pé ọ̀rọ̀ pamọ́ ni láàrin ọkọ láyà ṣe mọ̀ pé gbogbo nǹkan la ní ládàbí nípa rẹ̀ ngbòòyà lẹ́nìkan náà wọ́n bá gbé fọ́tò bẹ́ẹ̀dì kan wá sórí mọ̀júmọ́à àbẹ́gbọ́ bẹ́ẹ̀dì táwọn wí yìí ó ní igi òpó mẹ́rin ah ọ̀rọ̀ náà burú ni wọ́n gbẹ́gi òpó mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ ń gbégbé àsákàrí ni tó sì fojú hàn tọkùnrin yíwọ̀n dùn mí o ìwọ́n rí àwọn muslim sister akhwat fila àwọn afuni tọ́ḿbọ̀ the best carpenter of the year láìkí wá pọ̀ lọ kánrin subhanallah kí lànà bí ò kọ́ wa kódà bó tiẹ̀ jẹ́ pé òkè a feel pé àwọn èèyàn ní àwọn kùsùn kọ̀ọ̀kan níbi àwọn nǹkan tó bá ní í ṣe pẹ̀lú jìmá láàrin ọkọ àtobìnrin afẹ́mọ́ fáwọn nǹkan kan ó ní bá a ti ṣe é báwọn àáfàá nímọ̀ àlàfáàtì lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì sọ ìtìjú nù àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn tíra ń bẹ táwọn àáfàá kọ on the same subject tó sì jẹ́ pé láti bẹ̀rẹ̀ dé parí ẹ̀ rí i pé ntí ń jẹ́ haya àtọ́jú òní lógo àwa mùsùlùmí wọn sọ́nù àwọn àfáà tí wọ́n jọkùnrin kámátì wàá sọ pé àwọn àkọ́ àti kóra wọn jọ yíwò tiẹ̀ wá káàyàn lára oríṣiríṣi àwọn pálá pálá pálá pálá bẹ́ẹ̀ ó kún rí àwọn àwọn groups kí sì ní ń fà nítorí pé the modern woman muslim woman òun náà ń ríra ẹ̀ nísìnyí rí i pé islam kaidu ni bí wọ́n ṣe ń wora wọn nísìnyí ni pé kí mo fẹ́ pe òun ẹ okùn tá a ẹ bá pe bóyá limitation ṣé mo lè pè báwọn limitation bí ìjánu kan ti ń dé èèyàn mọ́lẹ̀ tí ò jẹ́ kéèyàn ó free ní gbogbo kọ́là láò kọ́là tààlà lẹ́ẹ̀fì máa ríru àwọn mùsùlùmí ní group ẹ̀ pé no no no it is not a religious group àwọn náà ni wọ́n fẹnu ara wọn sọ at the end of the day Ah, ìkànnú àwọn sisters tó wà ń bẹ̀ wọ́n ní ó give presentation kan tán video presentation ni ó wá lóun like orin kan nígbà tí ó gbé orin náà sí ó jó orin Beyonce ẹ gbọ́ àwọn àfáà mi ò mẹ́ntí ń jẹ́ bẹ́ẹ̀ èmi máa ti ń wò <laughs> ọlọ́run má jẹ́ mọ̀ wọ́n àkẹ́yìn ọmọ ọlọ́ àwọn yìí ń àpadà sí ibú ni inú àwọn olórin oníhòhò àwọn olórin oníbàjẹ́ èyí tó wá tó wá jẹ́ pàmbárì kàfẹ́rẹ́tún àlànàt bí kúfìrì ha kèfèrí ni kò gbọ́ lọ́n gbọ́ kò sí wà wáyé àmọ́ fúntakíratún bí kúfìrì ha kó pé ká ìwà vastai kìíní orin tán wá ń play ó ń kọrin náà dìfá ánì ṣèitán ni àwọn tí ń bá ń gbọ́ Beyonce ó ti mọ èyí tí ń sọ. So ó ń sọ pé lucy yàrá pé lucifer nù lucifer làwọn ń pè ń ṣe ìtọ́ni nù àǹkiri ó ó ní fallen angel ni ẹgbọ́ ṣàìtọ́nì áńgẹ́lì tó já wálẹ̀ tí ò lè fò mọ́ ni áńgẹ́lì lòun náà kò sí nǹkan tó burú nu kéèyàn ó tẹ̀lé ẹ̀wọ̀n pé wọ́n ní freedom of religion lò wọ́n church of satan lórúkọ church táwọn ń lọ. àwa bí mùsùlùmọ̀ yìí pé ta ni role model rẹ ó ní Beyonce ni role model wọn ẹ̀rí pé kò nídìí ká máa fọ̀rọ̀ yìí gùn látara exposure tí ò láàlà ìròrí ọmọ mùsùlùmí gan náà ti wá yí padà débi pé subhanallah à ń kàn ń wò jábùn bẹ́ẹ̀ ni o èyí tí jábùn ń gbò mọ́lẹ̀ ẹ dákun ẹ̀yin àfa àyè níṣẹ́ ṣe tó pọ̀ o ẹ má jẹ́ kí bí jàlùbábà ṣe gùn tó àbí bí nìkan bù ṣe dí tó ẹ má jẹ́ kó bò wá lójú ayè lọ́pọ̀lọpọ̀ ṣẹ̀ṣẹ̀ nítorí pé àwọn òmàhà tiwa àwọn àkọ́wà tiwa kìí ṣe dandan nísìnyí wọ́n ti free wọn ò sí ní pé dandan níta bá kọ́ wọn nìkan lókù tí wọ́n lè mọ̀mọ́ and at the end of the day we now discover that there is serious intellectual crisis ideological crisis táwọn òbí obìnrin wa gan go through in fact wọ́n ní serious problem even of identity tó yẹ pé àwọn gangan ò mọ̀ mọ́ bí mùsùlùmí ní káwọn ó pera àwọn ni bó sì jẹ́wọ́ náà ló fẹ́ wò wọ́n dáadáa tó fẹ́ yí ṣe ìmọ̀ánù nọ́dọ̀rẹ̀ ànífí àwálíhìn ó ní tààrọ́ dùdù díẹ̀ láti lè sọ pé ṣé bó ti yẹ kóbìnrin mùsùlùmí ó wà ní. ọ̀rọ̀ náà burú débi pé ọlọ́mọṣà kó ayọ́ mbẹ́ so látara bẹ́ẹ̀ àwa rí i pé n tó kàn nísìnyí ni pé tó bá ti jẹ́ páwọn obìnrin wa náà yàní sirna mutafirat bi wọ́n ti wà influence àwọn náà ti di just replica let me call them replica of their western counterparts ntoku náà ni pé value system wọn náà ó change kí ni value gharb máa dà ní o eh? matter material kò sí nǹkan kan tó nítumọ̀ lọ́dọ̀ àwọn west ju kíni lọ material matter materiality materialism èyí ń kó pé kò sí nǹkan kan tó kàn wọ́n pẹ̀lú mú kinní kan mọ́ra ó agbẹ̀san rẹ̀ kan ní lẹ́yìn wọ́ọ̀la kan kò sí nǹkan kan tí ń jẹ́ deferred gratification lọ́rọ̀ wọn n tó bá ti lè rí nísinsìnyí fàwùwà màdùm kò sínú kí ló fà á ti lè fi ń tú ẹ mọrú sùúrù táwọn ìyá wa ṣe níjọ́ kìnínní àná pẹ̀lú àwọn bàbá wa ni ẹ bi àwọn ìmáàmù léèrè kò sẹ́nìkan kan nú àwọn àfáà tó jókòó ń bì lónìí tí ó ti ní history yìgì tó ti so láyé àfi kó ti láìmọye èyí tó ti so náà tó padà gbọ́ kó ti já. máa padà rọ káza gbogbo àwọn ọ̀rọ̀ yìí sórí last point mi mo kàn ń mú àwọn ilé wa pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìtọ́ka ní látọ̀dọ̀ àwọn àwọn elétò so and what has kí ló wá jẹ́ result eléyìí ni ó fi wá di pé n tí ó jẹ gáyà àbí hímọ̀ obìnrin mùsùlùmí tòní náà ó ti yàtọ̀ sí tàwọn ọjọ́ òun ee obìnrin ìsìn ọmọ tí ń jálùbáríkà mọ báwọn ìyá wa ṣe mọ wọn mọ kò sínú fíkà wọn lè gbọ́ yé in fact àti ní chaos láti land counsel some young couples wọ́n máa láyàn lóògùn wọ́n máa dàyàn láàmú débi pé in fact every simple concept you have to break it down into pieces kò yé wọn mọ́ torí gbogbo ìmọ̀ bí ọ̀rọ̀ yìí ká mi lára ń gbé mi nínú ju bí n ti ń rí sọlọ especially tẹ bá dé ọ̀dọ̀ àwọn kan tó jẹ́ pé ṣe mọ àwọn tí ń sọ yìí ah, wọ́n kọ́dọ̀ wa lọ́hùn iléèwé tí wọ́n lọ àwọn èbó ló kọ́ wọn kò sì mẹ́lòmíì tó fi dàgbà tó fi bàlágà ju dádì àti mọ́mì rẹ̀ lọ gbogbo ọlídé rẹ̀ tí ó bá ṣe bí ó jẹ́ UK àjẹ́ Amẹ́ríkà n ti ń bà mí nínú jẹ́ jù nísìnyí pé àwọn generation yìí náà àwọn náà mà di àwọn ipò mú ní orílẹ̀-èdè yìí ń jọ kàn mi lè imagine kí some of them wá di pé wọ́n hold the important offices wàláhì crisis yóò ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ti ṣe mistake wọ́n ti follow trend yàtọ̀ that is the problem tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tọ́ ọlọ́run sì kíyèsí láti jọ́ látàyédáyé ọlọ́run ti sọ fáwọn ẹbí pé wàlá wàlá ìní tàbátàkó àkàràmọ́ fìl àrdì yúdìlú kàn sábìlì là àgùnmí mo dà pé mo ti dá yà òrùbá kàbákan kókó ntọ́lọ́wọ́n bá ń sọ bẹ́ẹ̀ fanabi sàlám bó bá ní kó tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn majority of àwọn èèyàn ti ń bẹ wọ́n jẹ́ ọ̀nà lójú ọ̀nà ọlọ́wọ́n bá ní. wà á ń tutì aksara manfil ard yudi luka ansabilila ẹ ṣeun bó bá ní kó máa tẹ̀lé bíi ti trend ń that's the problem of many sisters many muslim brothers even today tó bá lè ṣe ṣe báyìí wọn ò lé sí mi jù bó ṣe wà nìyẹn ó wà bẹ́ẹ̀ bò ah, ó ṣe ní láti wà bẹ́ẹ̀ wọ́n lè ní that's how it is done it is done where and by who wọ́n ní bá ṣe ń ṣe nìyẹn and gbogbo n ta sọ pé bá ṣe ń ṣe yìí lórí hàwa ni wọ́n gbé lé lórí ìfẹ́nu ni wọ́n gbé lé alukurani sì ni wàláwì tábà alhaqu ahwa ahum ẹ eh, lafasadatil ardu wàmànfihin tó bá jẹ́ pé gbogbo nǹkan la fẹ́ máa gbé ká pé ohun tá fi ṣẹ̀tọ́ lórí gbogbo nǹkan o a fẹ́ máa mọ́ lórí ibi tí fẹ́nu àwọn èèyàn bá fì sí tá yọ ọlọ́run wí ànábì wí kúrò nínú tarbíà gbogbo ilé ayé pátá ni ò padà rójútu mọ́ zamani náà là ń wò lọ yìí the women of today are women of trend kí wàá ló wà trendy lójú wọn n tó bá ti wà lórí Instagram tó ti wà lórí kinní kan lẹ́ẹ̀fì ráwọn èèyàn tó jẹ́ pé non-entity ni wọ́n wọn wúlò fún nǹkan kan wọn ní substance kankan lára ṣùgbọ́n nítorí pé wọ́n lè ṣàgbàjà orí internet lẹ́bàá máa gbọ́ pé àwọn náà ti ní kinní kan million followers bí followers wọn bá sì ti pọ̀ ẹ rí àwọn google kankan náà wọ́n mọ̀ divert advert wá síbẹ̀. Si bàbá tí bá ti ń wá sórí kinní rẹ̀ òun náà máa já owó láì ṣiṣẹ́ wọ́n máa ń pa àwọn kan gbélé pawó ń jọ̀wọ́ àbí ẹ̀kọ́ àwọn tìsín kọjá bẹ́ẹ̀ kò ní value ó lè ṣàwàdà ní ṣe ó lè sọ̀rọ̀ kan tí ò nítumọ̀ kan ní sọ kò sí ní tó kàn yẹn pẹ̀lú what value là ń add mọ́ bí kò ṣe pé how many followership ló ní àwọn tán bá ti wá ní followers tó pọ̀ òun náà máa ń pè ní kíni star ẹ̀ gbọ́ bí àbá yìí ti di star ó ti dé gáyà so ṣe ẹ̀kọ́ ló wá kọ́ tó fi di sáà ni ìwọ̀n náà ni ó fi jẹ́ pé kò sẹ́ni ó celebrate ẹ dákun ẹ má bínú ẹ̀yin àwọn àfáà wa ẹ má ẹ má wò àwọn olóyè ká celebrate jù láyé bí iṣẹ́ àwọn doctors àwọn professors wa ṣùgbọ́n nísìnyí ta ló wà better celebrated hmm? mo wọnú trafik kan èyí ti ń bọ̀ látọ̀nà bí ó jìn mo sì dé mọ́rúwá roundabout ní lẹ́kí ẹ̀yin náà bá mọ̀ àti dé lẹ́kí phase one báwọn ní mọ́rúwá roundabout a sì lò tó nǹkan bíi wákàtí mẹ́ta ká tó délé gbogbo ọ̀nà sì dì pa nígbà wo yá mo padà wá ríbi jáde wá kí ló ṣẹlẹ̀ wọ́n lọ mọ̀ kan wọn bọ́ lálámi débi Davido nana pé wọ́n ní ṣeré ń bì kan. sọ bọ́rọ̀ bá ti wá rí báyìí tó ti di pé a celebrate mọ̀mọ́ a celebrate àǹfààní àti tó lè mú lọ síwájú bọ́mọ èèyàn mọ́ ju pé. Hmm kí lo rí mú sórí tébù in terms of matter matter material lówó àbí nǹkan míì lórí àwọn sisters wa náà bá afa ló bá di pé tí o bá ti ní nǹkan kan ṣe pẹ̀lú yìí o wọn ní ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ and that has become a major problem i mean ideological problem tá n láti solve ọlọ́mọṣàbá kí àwọn ìyá wa tàná ah, subhanallah ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ pé kódà ń di ipá àmúṣọ òfì níjọ́ wọn pín ní ẹni bá jọmọ lọrin ó mọ̀ pé ń de ṣé òfì ó ní ìtọkùnrin ṣe ń bẹ̀ àbí àwọn ìyá wa ni wọ́n máa ń ká òwú tó bá rẹ́nìkan tó gbé ajó sórí ìgò àwọn eléyìí ò mọ̀ ti ń jájó nísìn kò sí nǹkan kan tán mọ̀ ti ń jáka ó tí wọ́n fi kọ́kọ́rọ́ gún ká ẹ́ iṣẹ́ àwọn obìnrin nu tó bá jẹ́ pé ká máa sọ ọ̀kọ̀ ká máa fa àṣà iṣẹ́ àwọn tọkùnrin nu and it was so so so sin a system débi pé there was no time for idleness ṣùgbọ́n nísìnyí idleness ti wọ̀ nígbà tá idleness wọ̀ ṣètánì bẹ̀rẹ̀ sí ní yá àwọn èèyàn lò fún nǹkan kí nǹkan èyí tó tún wá burú jù exposure to negative information ó ti yí ìròrí padà débi pé a lè sọ pé bá a ti bí ọmọ wa mùsùlùmí tá a sì sọ lórúkọ a lè sọ pé bẹ́ẹ̀ náà ló ṣe wà mọ́ nísìn nítorí pé ojú rẹ̀ ti tó àwọn nǹkan kan tí ò yẹ kójú rẹ̀ ó tó látara bẹ́ẹ̀ èyí tó wá jẹ́ pabambarì tó bá jẹ́ pé information technology tá à ń sọ yìí wọ́n wá tiẹ̀ wá lò positively ni ìbádá ṣùgbọ́n ó dàbí pé nu tọ̀bí abọ́lọ́mọ bá ṣe gbé ìmọ̀ náà kalẹ̀ èèyàn kan ò ní jáwọ́ agbami ìmọ̀ bó ti léwu kí ìmọ̀ náà wúlò tó láláì jẹ́ pé láàfáà tó fi ṣàtọ́nà rẹ̀ láti wẹ agbámihun àfi kó padà ṣìnà kódà anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá jogún àfáà fún now n tó complicate everything nísìnyí is that ngbà tó yẹ pé all interests have been concentrated on materiality kí wá ló lè ṣèyàn láǹkó wá sí tó lè ṣèyàn lójú kòkòrò mọ́ láti ní ìmọ̀ nípa ẹ̀sìn. E nípa báwo lèèyàn ti rí ọlà ayé àti tàlìkìyàmọ̀ lẹ́ẹ̀kan náà torí àwọn àpọ̀lọpọ̀ èèyàn máa ti ń jẹ́ success o tá à bá ń sọ̀rọ̀ success ọmọ adó ti make it man ó ti succeed ó ní nǹkan sọ o in terms of kíni owó ni ó ti hit ẹ̀ kí wá ló ń ṣe tó fi wá dolówó kò kán ọ̀pọ̀lọpọ̀ òbí náà ní sí wọ́n fẹ́ ẹ̀rọ ọmọ sí school wọ́n sì máa béèrè pé ṣé wọ́n ń ṣe music àti football as part of the subject of the school abẹ́ẹ̀ tí máa rí nínú táwọn iléèwé ń fi ń polówó nísìn wọ́n wá gbé ọmọbìnrin kan pẹ̀lú jìtá lọ́wọ́ tí ń fi abẹ́rẹ́ máa rí ta ni ìtumọ̀ ẹ̀ ni pé ìwé nìkan kọ́ lọ́mọ rẹ̀ ó kọ́ bí o yóò tún kọ́ mísíkì náà àyè mọ̀ bó bá wá jẹ́ pé mísíkì lọ́nà rẹ̀ à nípa tálẹ̀ǹtì mọ́ la bó bá sì jẹ́ kejì náà ni it's either sport so gbogbo àwọn kinní wọ̀nyí ó ti wá jẹ́ kí complete shift of attention kó wà níbi kí làwọn èèyàn lè kọ́ kí ni wọ́n lè kà tọ́rọ̀ ẹ̀sìn ó fi yé wọn ṣé àmọ̀ pé ní tọ́rọ̀ ẹ̀sìn bá yé nìròrí rẹ̀ ó set torí pé gbogbo ọ̀nà pátá nìròrí mùsùlùmí tó bá máa ti ń ṣe ló fi gbọ́dọ̀ yàtọ̀ sí tẹlòmíì ẹ máa wò ó gbogbo nǹkan pátá nínú Islam ló ní bá a ti ṣe nílànà ti mùsùlùmí obìnrin tó jẹ́ mùsùlùmá kódà bí ó bá wà fashion conscious or fashion oriented definition fashion lọ́dọ̀ tiẹ̀ ó gbọ́dọ̀ yàtọ̀ sí tẹ́ntì ìṣe mùsùlùmí kò yàtọ̀ sọ́kùnrin náà bóyá kí n fàpèjúwe kan lélẹ̀ mò ń rìn lọ́dún kóòtù ńjọ́ kan ìkànnú àwọn adájọ́ mo ṣáàrí pé mọ́tò rẹ̀ páàkì sẹ́gbẹ̀ẹ́ mi retired justice march là ń pè sí ti retire nísìn driver rẹ̀ wá pè mí pé ní my lord ń pè mí mo sì sáré lọ ó ní mr sayi why have you mixed religion with your practice that was his question. When I, I know your lordship, uh, nothing of such has happened. Only what are you telling me? Look at your bed and look at your trousers. when, when your, even your lordship, uh, there are many dimensions to fashion. That is fashion by my own definition. mo bá throw joke See, your lordship can't you see I look more handsome in my bed without it I look less handsome You look, bí ó kàn ro ó ní so that is àpèjúwe èèyàn tó lá identity bí èèyàn kan bá fẹ́ fàbùkù kankan tó ń ṣe pé kò dá ṣùgbọ́n obìnrin tóun náà ti mú Beyoncé ní model tẹ́ bá sọ fún un pé no ìjáàbò ní ìgbógun tó báyìí Islam Channel tí wọ́n á kó àdánwò báyìí subhanallah and the trend is nǹkan tó bá ti lè gbà ní Islam Channel definitely ṣẹ́yìn náà ẹ mọ Islam Channel hijab sorry this is never to condemn Islam Channel as a station. Eh, akọ̀dára jude àwọn tó ṣe pé ìgbìyànjú kan ni kò sì sí nǹkan kan tí ò ní àyè àti build upon but we are just talking about something isolated in the immediate wọ́n bá ti yí tán yí báyìí ẹ ti mọ̀ ah, ó wá fi ṣépù lẹ̀ o kò fi ṣépù lẹ̀ o èyí wọ̀n kí wá ló fà á tí wọ́n fi ń rí bẹ́ẹ̀ àpadà rí díẹ̀ pé complex ló fà inferiority complex the muslim woman wanting to be acceptable to the non-muslim world ọmọ mùsùlùmí tó fẹ́ jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn kèfèrí ó fẹ́ wà nínú good book wọn kò fẹ́ kí wọ́n rí òun níri aláṣejù kò fẹ́ kí wọ́n rí òun níri extremist kódà bí ó bá wọ̀ jáàbù ẹ̀ náà ṣẹ́rí gbogbo àwọn ṣòrútù hijabu táwọn afáàmọ́ ń kà tíra ẹgbẹ́ yìí kan àṣàtò awà lọ́dọ̀ tiẹ̀ ni pé ìjáàbù wo ni ń wọ̀ tí ò ní bí kiriyónú ẹ gbọ́ ẹ àwọn atélọ̀ ẹ̀sìn in order to and as, as a result of that then we now entered into a case of <laughs> ó ti ń ní a total bankruptcy nísìn ọlọ́run kó ṣàánú wa and yóò wù mí púpọ̀ láti challenge gbogbo àwọn sisters wa pàápàá jùlọ àwọn tí wọ́n ti ń wá conference yìí ó dá ọdún kẹlò nísìnyí tá a ti bẹ̀rẹ̀ ṣe ọdún kẹwàá ó ti tó kárí kan náà àwọn sisters wa náà tí táwọn náà wà alájà ah, ìyẹn wa dákẹ́ sí kí ló wá ṣe yín lè mọ̀ ń bẹ̀ ẹ fi yín lẹ̀ ẹ pa bí n bá sọ̀sọ́kùsọ bí n sọ̀dà àwọn àbá mi tí mo kọjú sí òsàn fún mi kí ló fà látọ̀dún ìdáǹtí ń kọ́ àwọn sí àtìyàwó àfáà àtìyàwó brothers mashallah sisters kí ló dé tààrà àfààní yín ṣàníìdì tọ́ka kankan mọ́ láti tọ́ka sí pé ìmọ̀ òmùmú ló kàn àyà yín lọ àwọn àfa àtàná àfa àwa àgbà eh, nílẹ̀ adúláwọ̀ sheikhuna usman bonfodi rahimahullahu rahmatan wasi'a nana asmau ìyàwó wọn àfa tó dáńtọ́ lòun náà àkódà gbọ́pọ̀ orin kan tá a máa ń ké bíi fàwákì báyìí wọ́n láwọn ni wọ́n ṣe nọ́ọ̀sì mọ́ alikarimu yakbal abibakọ sheikh taiban ataahu a la yakhafu ba'san kullu man raja njọ lẹ́yìn ẹmọbi kéèyàn ó kéwú dé kó tó máa wá hun òun pàápín kéwú nù ẹ má bínú ẹ̀yin afáwa gbogbo afáàtòwé láwà níbí lónìí mo challenge wọn ẹni tí òwe láwà ní náà tó dé fìlà bíi tèmi èmi gángan fúnra mi mo challenge ara mi kí ni ń dé kí ló fà á the truth is tó bá ti ń di pé kéwù serious tó ń become too demanding it is never the interest of our women n tí ó sì yé wa ni pé ó dáa bàbá bi wá léèrè kí ló dé táyísà radiyallahu anha títí ẹ fi yàtọ̀ nínú àwọn ìyàwó ànábì sallallahu bàbá bi wá léèrè bẹ́ẹ̀ bọ́ọ̀lù ànábì ò ṣe ní mọ táìṣà yàtọ̀ ẹ wò ó nínú gbogbo àwọn ìyàwó táìṣà tàǹdẹ́bì sàṣálàm fẹ́ pátápátá gbogbo wọn náà ló ní gbìyànjú o àmẹ́nìkan fakọyọ níbi kinní kan pé a ah, n tó pàtàkì lọ́dọ̀ ànábì sàṣálàm òun ló pàtàkì lọ́dọ̀ tiẹ̀ náà nínú gbogbo àwọn ummahatul mu'minin ẹnìkan ò fẹ́ ní hírìsì tó bá kan káwa mọ̀ ń ló fi jẹ́ pé àlè rẹ lòmíì tó tún gbàdísì ju yàwá Aisha lọ bóyá lẹ́yìn Abu Huraira radiyallahu anhuma. bó bá jẹ́ pé trend náà wá lọ bẹ́ẹ̀ ni kó jẹ́ ẹ wá wo ti aburú tó wá tara gbogbo ẹ̀ jáde nísìn is that we are now in the defensive tẹ́ bá wá lọ orí rédíò gbogbo campaign tẹ́ máa gbọ́ ara ó sì máa gún mùsùlùmí lára níjọ́ tá à ń ti ń gbọ́ campaign àwọn tí wọ́n ń ṣe campaign against early marriage àwọn rédíò program wà tó jọ́ sọ̀ọ̀sẹ̀ lórí rédíò Lagos one oh seven point five tiwantiwa tó jẹ́ pé n tí wọ́n dájú rẹ̀ kọ ni láti mọ iye gbogbo campaign Sheikh Imran lórí tani ká má ṣètò ṣe ẹ clip wọn ẹ ẹ̀yin tẹ́ ń ṣètò sọmọ bíbí kò tó gbogbo ń tẹ́ ń ṣe kò débì kankan àwọn kan ti lọ rí rédíò wọ́n sì ti gba airtime ọ̀sọ̀ọ̀sẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ láti máa promote ẹ wá jẹ́ nsòótọ́ kan fún iṣẹ́ fẹ́ gbọ́rọ̀ àwọn ẹlẹ́hàá yín náà wọ́n ti yọ́bẹ̀ lọ àwọn ẹlẹ́hàá yín náà wọ́n ti kétò ṣe wọ́n lè má sọ fáfá o àmọ́ àwọn náà ti ń ẹ wá tó burú jù nínú program yẹn anybody ló lè coming? ntọ́ kàn wọ́n ni pé sàmà ti lóyún tó fẹ́ wàláhi bìlà wọ́n make it clear àyè wà kódà fọmọ skul lópin ìgbà tó bá ti bàlágà lóbìnrin kó pè láti wádìí anything tó bá fẹ́ freely lórí báwo lòun ò ṣe ní lóyún kò sì sí nǹkan kan tó kàn wọ́n yálà ó ṣe ṣìnà kò ṣe ṣìnà wọ́n ní nítorí pé táwọn ò bá ṣe bẹ́ẹ̀ nǹkan táwọn ò fẹ́ náà yóò yìí máa ṣẹlẹ̀ so ẹ máa wá gbọ́ program yẹn lọ ẹ máa gbóbìnrin kan bẹ́ẹ̀ náà bá ti gbọ́ wọn ẹ ti mọ̀ pé bèbí ni wọ́n bá béèrè pé how old are you you sọ pé i'm i'm fourteen years i'm fifteen years then what do you have to say story rẹ̀ náà ni pé o ní boyfriend kan ó dẹ̀ yín insist pé kinní kan kinní kan kí ni nǹkan tó ń lè ṣe láti avoid the pregnancy tán bá jàjà sọ̀rọ̀ lọ bí abstinence wọn kàn rí fílẹ̀ ní pé n tó dájú ni kó kókóra rẹ̀ ń jànú. No ẹ wàá rí detail ọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ wàsáìl tó lè lò tí ó fi máa ṣe tí ò ní doyún ó mọ bọ́mọ rẹ náà ń pè wọ́n so part of the problems we are nígbà tó yẹ pé kí ló fà tá à ń fi wà ní defence okay àwọn mùsùlùmí wà ní senate náà wọ́n wà ní house of representatives ngba ti wọ́n prescribe child right act ẹ̀ dòní dìbìntì sọ yìí tó wáyé kófin nàìjíríà la bá fẹ́ tẹ̀lé ẹni obìnrin tó bá wà below the age of twenty one ẹni ó lọ́kọ can be taken as a criminal tàbá fẹ́ tẹ̀ lófin bó ti wà o ẹ̀mọ̀ ṣe mọ̀ pé kò pẹ́ tí wọ́n pàṣẹ náà tán nìkan nu wọn náà ṣe ti mọ̀ òun náà tó kó kan tó ṣe ìyàwó kan fọmọ kan tí tó wá kọ ẹni tí ó gbé sẹ́nitọ̀ ṣùgbọ́n níbo la wà àwa mùsùlùmí defensive game là ń gbá kò sí nǹkan tó fà tá a fi ń gbá defensive game ju pé a ní pride nínú ẹ̀sìn wa kí wá ní òjá ní pride nínú ẹ̀sìn wa a lágbọ́yé ẹ̀sìn wa gan àfa sọ̀rọ̀ tó parí ọ̀rọ̀ fáwọn Allahu akbaru inna dina muhammadin wa kitabahu aqwa wa aqwa muqila a demonstrate ẹ̀ tíra wo lẹ́nìkan fẹ́ gbé wá kí ọ̀làjú wo lẹ́nìkan fẹ́ gbé dé wọ́n ní látà kúrò kùtùbà sàwálì fàáhìndàhù tọ́lá àsọ̀báhù fàátùfì ìlkíndìlá gbogbo nkí wọn tẹ́nìkan bá ń gbé wá látùpà ní lọ́làjú àbí ní kinní kan kì í ṣe àní máa sọ̀rọ̀ ọ̀làjú Islam ká gbé Kùránì kalẹ̀ ká tún máa wá gbé nǹkan míì kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ níṣẹ́ ló dàbí ìgbà lẹ́mọ́ báyìí tẹnìkan ṣẹ̀ṣẹ̀ tó wá gbé àtùpà jáde kó ní àtùpà rí ìwẹ̀ wá wọná nígbà tí ilẹ̀ mọ́ láago mẹ́wàá ọ̀sán ṣe pé nǹkan kọ lù ú kí láfa àtùpà ṣe ń gbà ọmọ. unfortunately kò yé mùsùlùmí bẹ́ẹ̀ and that is what I will now trace as the root of everything ignorance àìmọ̀kan pàápàá jùlọ àwọn obìnrin wa nípa àwọn ìdájọ́ Islam tó ní í ṣe pẹ̀lú wọn lọ́nà méjì ni màá sì gbà wò àkọ́kọ́ àbóyá kí n sọ pé fault lè wà náà lọ́dọ̀ àwọn àfa nípa bá ṣe ń treat issues. now nípa bá ń ṣe ń treat issues of religion generally especially the ones relate to women ṣẹ́rí ọ̀tọ̀ ni ká máa ṣe ìrọ́ọ̀dì àkàm pé bí ìdájọ́ ṣẹ̀ríà ṣe wí nì ntọ́lọ́wọ́n bá sọ nìyí níta nàbì sọ ni tààlì làwọn àkàmù yẹn náà nínú nǹkan tó yẹ káwọn àfáà ti ń kọ́ni lẹ́sìn kan bá wa mójútó ni kákan má máa gbé ẹ̀sìn kalẹ̀ òfin kalẹ̀ gbọ́rọ̀ gidi ọlọ́run ní kóbìnrin mùsùlùmí ó bójú ọlọ́run ní kóbìnrin mùsùlùmí ó wọ hijab obìnrin tí o bá sì ti wọ hijab fàhíyà àṣeyà fanáàr bó tilẹ̀ ń gbó tirí lóòótọ́ nù àsìláwọn àdìsí dáfi báàkì àbí kásíyàtún àríyàt la yadkhulna aljanna wala yajidna rihaha bá a ti ń kó ti àwọn òfin ó yẹ ká lè go further láti máa ṣe tàlíl ẹ máa ọlọ́run ọba gan náà tó gbófin kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà bí kuraani bá sòfin kalẹ̀ tán ọlọ́run ó tún sọ di òfin fún yín ẹ wo tìjáàbù yìí náà lápèjúwe dálíkà àdínà ayò ọ̀rọ̀fìnà fàlà ayò ọ̀dẹ́yìnà ìtọ́ka kanu bẹ́ẹ̀ bá wọ̀ bọ́lọ̀ ẹ wọ̀ èyí ń gan ló sọ yín dàbí ló sì sọ yín dẹni ààbò níbi gbogbo nǹkan tó lè jẹ́pà lára béèyàn bá gbọ́ ilé yìí tó mọ̀ iye tó sì wọnú agbárí rẹ̀ tá a sì fi àwọn illustrations tí ó jẹ́ kọ́rọ̀ òun ó yeye yóò wọ ìjábọ̀ ẹ̀ with pride kò ní wọ ọ̀tán kánìkan máa sọ̀sọ́kùsọ kankan sí ilé tí kò wọlé aṣágbọ́ta arábìnrin tó win ní Nobel Prize ngbà táwọn á pè kó wa ẹ sáà mọ Nobel Prize nínú àwọn àmì ẹ̀yẹ tó lágbàgbà jù lágbàáyé téèyàn gbà ni àwọn á pe obìnrin náà kó jáde láti inú èrò kó wá gba mẹ́dàlẹ̀ nígbà tó obìnrin náà ó jáde ó bá di mùsùlùmá mùtànàkìbà ó gba surprise kọ́kọ́ bá gbogbo àwùjọ kí ni ìṣẹ̀lẹ̀ ẹ sì mọ àwọn journalist gbà gbogbo wọn pè sẹ́gbẹ̀ẹ́ kan pé ah bó ló ṣe lè ṣẹlẹ̀ báyìí ẹ̀yà ń tà mọ̀ mọ́ àwọn tí máa ń ṣe báyìí kọ́ yàtọ̀ sí ti àrí lára rẹ̀ báwo ló ṣe lè lajú tó báyìí tó yìí ó yìí ọ tó báyìí tó nímọ̀ torí di ibi tó gba àmì ẹ̀yẹ lé lórí is an intellectual area tẹ́ fi mọ̀ pé paripari ọpọlọ ni ẹgbẹ́ sì tó fún wọn ó níbi ìhòòhò lọmọ èèyàn ti bẹ̀rẹ̀ ngbà ọlọ́run dá dámà àti àwa sínú ọgbà àlùjọ náà kò faṣọ kankan bò wọ́n ó dìgbà àwọn jẹun tí wọ́n jẹ tán kí ìjẹ ìwà níhòòhò wọn ó tó hàn sí wọn fàtọ́fikọ́ yàtìfáàní àlẹ́ yìí mọ́ mi wọ́rọ̀ kìlìjà náà kan tó ṣẹ̀ṣẹ̀ mọ́ wá wá tí wọ́n mọ̀ fi bora nínú ọgbà àlìjánná ibẹ̀ òun ni bẹ̀rẹ̀ ìtìjú ti bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n gbọ́ ìbá dá màmá wá nǹkan fi bora kójú òwò má tì wọ́n ó níbẹ̀ òun ni ìtìjú ìwà ọmọlúàbí ibi ó ti bẹ̀rẹ̀ nu ibi tó ń wá bá dé ìní múntàhà rẹ̀ ibi tó pin sí ni so this is the peak of human civilization ẹ wo panumọ́ ìsìn ẹ dákun ẹ jáwọ́ journalist wọn ò béèrè béèrè kejì mọ́ kò béèrè kejì mọ́. bó o lẹ́ ṣe sọ pé àṣejù ń bẹ nínú dáadáa kíní ò da o àmọ́ ó ti da púpọ̀ jù ó da àṣejù wọ̀ àá bí nǹkan ò bá da á gbà pé ò da àmọ́ dídá èé ní dídá èé láṣejù ẹni ó bo kọ́tà ó bo nǹkan kan ìlẹ́bù ìtìjú kan náà ni òjò já tán yányán àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tí ẹ̀ tún kù sísàlẹ̀ tó tún kù sókè díẹ̀ ìtìjú tí ẹ̀ náà tún ó tún dé level kan àbí ẹni ó bo gbogbo ẹ̀ tó kàn yọjú àtọwọ́ nìkan lẹ̀ òun náà bá ti ju dé ẹni ó tiẹ̀ wá ní nọ́mbà gbé ìtàn ni mo fẹ́ kò gbọ́dọ̀ jábùkù sàdánkátà ló yẹ ká ṣe sí ṣùgbọ́n kò sí nǹkan tó lè múyàn nírú pòsíṣàn yìí bí kò ṣe pé ẹ̀sìn rẹ̀ yé e ó mọ̀ pé ti ń jẹ́ hijab haya ni hishma ni ìjọmọlúàbí ni mòró àní gbogbo ń tá pé ń tó dáa tí èèyàn fi jọmọ èèyàn tó nítumọ̀ oní hijab ló ló ní sí bàbá wa wo àwọn òfin yìí ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ kan rìn àwọn èyí tó ní í ṣe pẹ̀lú ìbádà àwọn gan ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò mọ̀ mọ́ nísìn wàláhi bilahi lazim láwọn òfin kéékèèké n tó ní í ṣe pẹ̀lú haida obìnrin lápèjúwe nínú àwọn tá a lè pè ní ulum dọ̀rúrí yàfóbìnrin nù tí ò gbọ́dọ̀ mọ́ mọ́ torí àwọn ọmọ kan bẹ bí ò bá mọ̀ kò ní rẹ́sìn rẹ̀ ṣe tí ò bá sì rẹ́sìn rẹ̀ ṣe a kò ráyé wá torí pé wàá mọ́kànlá tó jinna wal insa illa kíni ẹ̀sìn látorí ẹ̀dá tí ò bá sì ti ráyé wá kíni tó máa yóò náà kò ní rọrùn ọ ọlọ́run kò sọ wa ń bẹ̀ níbi ẹ̀sìn rẹ̀ láàrin òun pẹ̀lú ọlọ́run àwọn òfin kan ń bẹ ó special fáwọn obìnrin káwọn sisters wá gbé kódà àwọn àfáà ṣe tíra lórí àwọn orú àwọn mọ̀sáìlì báyìí wọ́n pè kàn fi kí nìsà àwọn orú ẹ̀ ń bẹ lọ kà á tó yẹ pé gbogbo ìdájọ́ ní gbogbo agbègbè nínú ìgbésí ayé rẹ̀ ó mọ̀ tó bá tún wá mọ̀ tán wá tún ní tàfàkùrì lórí rẹ̀ àbí kó súnmọ́ àwọn àfa tí ó ṣàlàyé ìdí pàtàkì tí ò fi gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ sódà tó ń bá ń ṣe ẹnìkan ò ní kó tàṣík kankan iyèméjì kankan sí ọ ní ọkàn kí ni ń dalérú lónìí ideological crisis tí mo sọ òun náà ń bẹ ń bẹ àti mùsùlùmí tí ò fẹ́ mọ ipò òun nínú ilé kí lọ́lọ́wọ́n bá tòpò obìnrin sí. Si fasọ́ọ̀lìhà ta lóbìnrin rẹ lọ́dọ̀ ọlọ́run kọ́nìtà lóbìnrin tó gbà pàpọ̀kọ̀ ẹ̀ hafizọ́tù lilgayi bima hafizọ́lá tó sì pa ntọ́lọ̀ ní kó pamọ́ tó pamọ́ tí ò jàǹbá ọkọ rẹ̀ lẹ́yìn obìnrin rẹ nu but the western civilization nisin equality ni wọ́n pariwo eh, between the male and the female gender àwọn kan mọ̀ pé ra wọn gan ni feminist wọ́n sì ń ráwọn èèyàn sponsor wọn nínú òṣèlú lẹ́nu iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà nísìnyí láàrin àwọn policies ìjọba àwọn tó wá kà wọ́n gan tó yẹ kán ṣàǹfààní gan lórí rẹ̀ wọ́n wọ́n mọ́. ànírọ̀ o wàhálà tọkùnrin ṣeun náà lòun náà ṣàkórìbọ̀ o ló bá kórìbọ̀ níjọ́ tí sì ti ń lé náà àwọn òkájúlù. Jibril Aminu bàbá wa Jubril Aminu professor ok nígbà tí wọ́n wà ní minister for education wọ́n ṣòfin kan fáwọn obìnrin níṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá Islam àwọn aláìmọ̀kan yìí ni wọ́n ń criticize wọn. ẹ máa wo ó lọ́mọbìnrin ó bá dá àwọn àsìkò kan lóṣù tọ́wọ́n wàkáránù yóò answer call of nature kan tí ò ní kápá lórí rẹ̀ yóò ṣàlàyé rẹ̀ ìdánwò lè bọ́ sí wàsìkò ọmọ tí wọ́n ń bẹ ní exam tó ipásìkò ńlá ládàá àti ẹ̀ bọ́ sí báwo la ṣe fẹ́ kí ọmọ náà kàwé dọ́gba pẹ̀lú àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kó sì perform dọ́gba pẹ̀lú àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ó wá ní bí wọ́n bá fi two hundred ṣe cut off point fáwọn ọkùnrin nínú jam kí wọ́n gbé cut off point àwọn obìnrin wálẹ̀ sí one hundred and fifty nítorí páwọn obìnrin this is these are rights fundamental rights tó yẹ kóbìnrin ó béèrè fún wọ́n ní no gender discrimination ní kíní kan ní gbà ní àwọn whereas ìyàtọ̀ wà láàrin gender similarity àti gender equality ọlọ́run dá gbogbo ọmọ èèyàn dọ́gba bákan náà ní lóòótọ́ àtọkùnrin àtobìnrin bí kuraani ti sọ fún wa pé walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf ṣùgbọ́n obìnrin yàtọ̀ sọkùnrin walaysa zakaru kal untha kakọ gbogbo eléyìí ká mọ̀ kó yanjú ká sì mọ àwọn díẹ̀ pàtàkì táwọn òfin Islam kan fi wà bó ti wà kó máa yé wa bẹ́ẹ̀ pé àwa náà lọ́lọ́run ń lápèjúwe nísìn tàbá tún sọ̀rọ̀ kíyàwó pé méjì mẹ́ta àwọn obìnrin rò pé òfin yìí tako àwọn ni wàláhì nínú òfin tọ́lọ́run fi ṣàánú obìnrin jù nínú Islam eléyìí náà jẹ́ kan tó bá yé wa bẹ́ẹ̀ bílẹ̀ ìbá ti rí bẹ́ẹ̀ tá a bá gbọ́ yé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń fall victim of nínú àwọn ọ̀làjú míì tá à ń lajú sí kò ní pa wá lára mọ́ àwọn dókítà wa ti fún mi táyì akóló pọ́lì àgbà asàfù ìlànà ìmọ̀ ìlọ asalaamu alaykum tí a bá tún ní kí wọ́n tún máa bá lọ eh, àwọn tún máa bá lọ bí ẹ bá ṣe ibi tí ẹ fi ṣe kẹ́ni tí wọ́n ń sọ àṣepò kálukú fẹ́ gbàgbé pé àṣepò tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹ́ máa sọ wípé àwọn ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n sì lò wákàtí kan gbáko kódà ó tún lé ìṣẹ́jú kan ọlọ́run bá dákun kọ́ bá lè ṣe. àwọn àyọnu tí máa tún ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn lọ́kọ-láya àwọn sábàbí ẹ níwọ̀nba díẹ̀ láàrin ọgbọ̀n ṣẹ́jú àti kíni ìlàjú ẹ ìlàjú ni ní kíni ní ẹ solúsàn rẹ àbáyọ ọ̀nà àbáyọ fún àwọn díẹ̀ ṣe é pé tí wọ́n fa oríṣi tí wọ́n bá sọ tán ẹlòmíì ò ti sọ pé à ẹ sọ pọ́blẹ́mù ti dìlé tòun bò díẹ̀ náà la fẹ́ sọ ń bẹ́ òǹkàlùkù ó mu ntọ́ tí ọba ti ṣẹlẹ̀ tòun kàlùkù tí wọ́n bá sọ kọ́lọ́ ọ̀dẹ̀ ntọ́ bá ti ṣẹlẹ̀ kó rí i pé yóò rí àwọn ọ̀nà àbáyọ ń bẹ lẹ́yìn ẹ̀ á lọ kírun lẹ́yìn náà ni gbogbo àwọn àfáwà tí wọ́n ti ní àwọn onímọ̀dàkàlát inṣàlá tí wọ́n tí wọ́n bá ní ṣe ìdíláwò ẹ̀ ǹjẹ́ wàá fẹ́ bá ní sọ lóògùn ọlọ́wọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ àfa mi ọ wọlé sheikh wa dókítà wa dókítà Ishaq Yusuf ẹ ẹ lé torí ẹ eh, hàn pé eh, wọ́n ti fẹ́ di professor ní ìsìn Isaac Yusuf ní ń pè hàn Isaac Dr. Isaac ni olórí alálàájì gbogbo Ogun State alimakawi maka ló ti sẹ́ẹ̀ dé nítorí náà ọjọ́ pẹ́ díẹ̀ asan yìí gbọ́n tiẹ̀ kà wá kún yìí pé àwọn tiẹ̀ ń bọ̀ fún gbogbo ìrìn àjò tí wọ́n ti rìn bọ̀ yẹn ara pé wọn kà jókòó dárú nàìmù wọn kà kún ni kí ọlọ́run kọ́ bá ní sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ẹ̀ nígbà tí a bá ti ásírì dé àwọn náà ń fẹ́ kí wọ́n dá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ni wọ́n má dà sí àwọn ni wọ́n béèrè ìgbé tó nígbà tí wọ́n béèrè pé ta chairman tiẹ̀ lé mi ni wọ́n ní bí ìbàjẹ́ pé yàn sọ yìí pé irú jàmbá kí lè o èmi náà wà ní jẹ́ wọ́n sọ mí di wàhálà àti jàmbá inṣàlá ní fún lásìkò tí wọ́n fi dá sí ìgbà yóò di ẹ̀yàn ásírì inṣàlá jazakumullahu khairan fadọ̀lì yà ṣèkànà àwọn afáwa ṣe dèkúláì ṣáfìyì àwọn ọba ní sọ apá kan ló àwọn ìyọnu tí ń ṣẹlẹ̀ nílé àwọn mùsùlùmí kí ni sábàbí ẹ̀ kí sì ọ̀nà ọ̀nà àbáyọ bisimilayi gbọ́dọ̀ ẹ má fi àwọn ìṣẹ́jú yín tó kù kíyàn o torí lọ́ba ti di four twenty ní alọ. bisimilayi sinayi mina shaitan rajim bisimilayi rahman rahim. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق الله محمد المصطفى وعلى آله وأصحابه وتابين وتابعيهم بإحسان إلى يوم بعد السلام عليكم ورحمة الله وبركاته mo kékeré kí gbogbo àwọn afáwà tí wọ́n wà ní ìkàlẹ̀ tí mi ò lè máa dárúkọ ní ọ̀kọ̀ọ̀kan. ó sì kí gbogbo ẹ̀yin ọmọ yàrá nípa wa rahmatulah wa wọ́n ní díẹ̀ inú wàhálà tó máa ń ṣẹlẹ̀ nínú ẹbí kí sì ni ọ̀nà àbáyọ bọ́nà làmọ̀ yìí pé ọ̀rọ̀ ẹbí nínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ni gbogbo wàhálà tá rán tá a bá la fẹ́ yanjú ẹ̀ tá a bá yọ tẹ̀bí sílẹ̀ ó dàbí òwe Yorùbá ni à ń pa egbìnrin ni àwú gbòǹgbò torí pé ẹbí ni gbòǹgbò àwùjọ gbogbo bàbá tí wọ́n wà ń bí tẹ̀ rí yìí tí wọ́n dùn wò yìí àti gbogbo ẹyàn ọmọ ya mi náà ti ẹwà ń bí àtàntà àrídógbọ́n rí wa ntí ẹbí wa dá sáwùjọ nu. No àwọn ẹrú kú tá a máa bá pàdé ń ta ìtì ẹbí wọn dá sáwùjọ nu àwọn tá a yàn sípò house of rep house of senate president igbákejì ẹ minister àwọn adviser governor house of assembly commissioner chairman local government ìdílé kakú dá sáwùjọ nu àwọn landlord àwọn dírẹ́fà àwọn ẹlẹ́ran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí kálukú wá fún àwùjọ nu ó fi hàn yí pé ilé òtò ló kó bá àwùjọ. àkọ́kọ́ wàhálà àtọ́kọ́ máa ń ṣẹlẹ̀ ó ní ọ̀nà wúlágbà gbé ẹbí kalẹ̀ ẹni ó fẹ́ níyàwó ẹni ó fẹ́ lọ́kọ ìgbésẹ̀ wo ló gbé ló fi ṣe pé inú ẹ̀ ìpìlẹ̀ ni pé ó súnú al-ikhtiyar kásẹ̀sà mo fẹ́ fẹ́yàwó kí n sẹ̀sà mo fẹ́ lọ́kọ kí n sẹ̀sà gbogbo gbàtà bá ti sísà amọ̀nà wàhálà ni lè fi fi ìfẹ́ gbóná fẹ́yàwó lọ́kọ nẹ́fi ní usulu ikhtiyar lọ́dọ̀ àwọn afẹ́sìn kí ni àwọn nǹkan tí kásádólé lórí tá a bá ti sáláì má ṣe sàtọ̀ dá wàhálà ni ẹni bá wá ti ṣe ṣe èyàn ò ṣe ṣe má solution yẹn ju ká máa bẹ́ẹ̀ náà ló kù àwọn tá a ti wà kó sí inú àwọn tá a jẹ́ ọ̀dọ́ àtàtà àjọ báwo la ṣe dá sí ìṣẹ̀ṣà àwọn ọmọ wa ń gbọ́n bá fẹ́ lọ́kọ níyàwó tàbá wá ṣẹ̀ṣà tán tata kókó yege tá a wà ń lé àkọ́kọ́ nù kan ti wà láti máa ń ṣe náà ni pé adam tafahum kí ọkọ àtìyàwó kí a má gbọ́ra àwọn yé ó sì bẹ̀rẹ̀ lórí pé. àpọ̀lọpọ̀ wa tá à ń lọ́kọ tá à níyàwó àìrònú ìyàwó tí mo fẹ́ fẹ́ nìsín mo lè mọ́ mọ̀ rí kó náà má mọ̀ mi rí ó ní bí àwọn ẹbí tèmi ti tọ́ mi ó ní bí jọra wọn tábà wá délé tá a gbàgbọ́ wa lọ́jọ́ pé ìmáàmù kọ̀ọ̀kan ọmọ kí ẹ̀ ẹ̀mí ló lẹ́jàrí ọlẹ́ẹ̀kan ó ní kí ló dé ó ní alẹ́ ọjọ́ kọ́kọ́ náà ti fẹ́ra àwọn kan tó sọ ìtọ́kọ́láyà àkọ́gbọ́ra àwọn jókòó náà pé kí n lọ fẹ́ kí n lè mi ò fẹ́. dókítà wa pòfẹ́sọ̀ wa sheikh tẹ́ bá ti pé pòfẹ́sọ̀ kẹ́ ẹ máa fi kéde kàn ìyẹn láàfin ṣe ìyàtọ̀ láàrin pòfẹ́sọ̀ àwọn tí ó yẹ sáà fa pòfẹ́sọ̀ ti ń ṣe kiri abẹ́rẹ́sẹ̀ ẹ̀rí pé pòfẹ́sọ̀ ilé ìwé yàtọ̀ sáwọn tá a mà dókítà wa abdulrozak abdulmajid alaro hafizullah ẹ̀ẹ́ pòfẹ́sọ̀ abdulrozak abdulmajid wọ́n bá ní sọ̀rọ̀ nípa ẹ̀ẹ́ ìtọ́jẹ́mọ́ obìnrin mùsùlùmá obìnrin tí ó jẹ́ obìnrin tí ó fẹ́ mú àṣẹ ọlọ́run àti tànàbí ẹ̀ṣẹ́ ọ̀ṣẹ́ sọ́kànlá àdéhùn àdìsọ́lá ipò owó lọ́wà ní Islam fi sí nínú tọ́jẹ́mọ́ òṣèlú tí à ń bá lọ yìí ìyẹn lóbìnrin lè kó wá lóṣèlú tó lè jẹ́ kóun gangan yóò fẹ́ kakó fẹ́ dìbò àbò náà lè dìbò wọ́n bá lè ṣe àlàyé ìdẹ́kùnrẹ́rẹ́ pọ́fẹ́sọ̀ Abdulrozak àwọn oyè tí wọ́n gbà wọ́n pọ̀ wọ́n fẹ́ sọ láàrin ìṣẹ́jú méjì a ti mara a sì jọ kẹ́kọ̀ọ́ bí kan náà ni gbogbo wa. pọ́fẹ́sọ̀ Abdulrozak jẹ́ alihamdulilayi ni mẹ́mbà bíi àtàhádùsì bíi kẹ́ni nẹ́ẹ̀mẹ́tìlá pòfẹ́sọ̀ ní tí ní tọkọjá pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ yìí wọ́n yẹ dẹ́rẹ́ hàn àrífù hàkọ́ ní máa ìfà mo máa kọ́ àjọkéwù ìkànnà ni nílẹ̀ wùtí yunifásitì yunifásitì of Medina ó sì jẹ́ mùkádàrà mọ́tò ẹ̀yìn

jáàdìbò tí ń tọ́jú má ti ẹ̀kọ́ nípa tọ́jọ́ náà tí sẹ̀dí àtọ́jọ́ ni o bọ̀tí náà pé abẹ́ ìkankan lé níta fi tawhid àbí àkídà wọ́n tó lọ fún yẹn náà nínú ifáìsì kan ṣoṣo náà wọ́n wá tó gba masters ní yunifásitì méjì lẹ́yìn ìyẹn gbá bọ́ọ̀lù méjì wọ́n lè ṣe báyìí bí ti ṣe ní yálẹ̀ ìsàlẹ̀ àti bẹ̀dínà àti phd náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tún ṣe ní ti jamiu khartoum ní Sudan sàṣàlẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ torí ká sọ bó ti jẹ́ ìtẹríba díẹ̀ tá a fẹ́ kí gbogbo ọkọ lára rẹ̀ pòfẹ́sọ̀ wa ní tẹríba gan èmi àti ẹ̀ mo sọ nígbà tá à ń ṣe kéde kéde ẹ̀fọ́ ń sí pé àjọ máa ń gbá bọ́ọ̀lù ni táwọn gbàgbọ́dù tí a jọ ṣiṣẹ́ kínní yóò sọ káwé ẹ̀ náà wáyé dáa ẹ̀ hàm lọ́dún tó sì dé yunifásitì wa omi yunifásitì wa títìtì tí a mọ̀ ìpéjẹ ẹ̀sọ́ máa nàìjíríà kan dé torí ọlọ́ba aláwọ̀l alẹ́ntọ́t aláwọ̀l alẹ́ntọ́t jẹ ọlọ́ba ọ̀kọ́ ní gbogbo àwọn tó bá títí ó lè di gbogbo wọn ni ètò fìdí ìdí ẹ tó gba ẹsẹ̀ǹtì àkọ́kọ́ ṣẹ́kẹ̀dì bíi sọ́mà àti dèrè ètò ọkọ̀ gbé wọ̀ kéré tó ká kọ́kọ́ fi mọ̀ á ẹ dàpọ̀ ètò tuntun náà ṣé ẹ jẹ́ máa ń tàn yín jẹ́ máa tàn ayé o ìná máa bá yàn sòótọ́ ọ̀rọ̀ o gbogbo wa lẹ́sìn bíi màá sùn mí ọ̀sẹ̀ tí wọ́n ń mé sí débi kọ́mọ́sẹ̀ ọ̀sẹ̀ tí ò lè ṣàṣìṣe yìí màkà ìṣe rẹ̀ wá débi pé ẹ̀ta ní ọba ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́mọ kánà rẹ̀ lórí ẹ̀ tọba ń sọ̀rọ̀ nípa àkídà tí wọ́n sẹ̀ pèsè wọlé tí ń bì ní ìsìn tí wọ́n sẹ̀ tó yẹ pé ìwọ ọ̀hún gbà lọ́dọ̀ ẹni tí ń gbà ni hajjikọ̀ lọ́ba débẹ̀ tẹ̀wé ẹnu wọ́yọ ẹnu àìgbóyàwó kúlúlì náà sí ọ̀sán àbọ̀lọ̀ tí sọ dáadáa àwọn ìlú yẹn ti wá o bọ̀tì ẹ̀kọ́ òrùjú pẹ̀pẹ́ bí àṣà pòfẹ́sọ̀ alẹ́ kò rùjú ọ̀dàrú ẹni ẹ má dàrú mọ́ra wọn tọ́ba ní ẹ̀kọ́ ọ̀kọ́ láti ibi ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tí a mú ibi tí a ti mú ọ májèké náà kọ́ da ẹ̀sìn ìlú wọn lójú májè wọn sọ ẹ̀sìn di ẹ̀sìn òṣèlú fún ọ pòfẹ́sọ̀ aláró ẹ̀ tí wọ́n bí ni bọ́tí wọn ò lè sí kì í ṣe pàdánù ọlọ́ọ̀ni débi ká sọ pé tó bá ṣe pé kò lè ṣe mistake but nínú tí a lè ká máa mọ̀ ẹ dàpọ̀ sàlámù alaykum ẹ dàpọ̀ mo fẹ́ bọ̀ nǹkan báyìí nípa tó jẹ mọ́ ẹ̀kọ́ ni tẹ́mi ni wọ́n balẹ̀ pé wọ́n lè dá alhamdu kì í ṣe tí ń rọ́ sí lọ́pọ̀lọ́ yí pé lọ́ọ́ máa sọ ó yé ni ó yé tí ọba yé mi sọ pé ó yé o ó ní ìbílẹ̀ tọ́mà torí dé yìí wọ́n bá lè sọ̀rọ̀ wọ́n bá lè fẹ́ sọ́kọ̀ yàrá àtàmánà lẹ́wọ̀n kúlà xèrè gbogbo títí ó lé mọ̀ sí ẹ̀fọ́ torí pé ẹ ẹ ó wù mí ọbẹ̀ ni a máa wù yàn ẹ̀dẹ́kọ̀ ó wù mí ọmọ wù mí lórí nígbà tí mo rí ọ̀dọ̀ títí tá a rán sí Buhari lẹ́nu ọ̀bẹ̀ta yìí mo ní zurta li tuzar zurta li tuzar nígbà tí mo ní ní Aso Rock tí aránṣẹ́ Aso Rock lẹ́nu lọ́dọ̀ tí àwọn afá áfíríkà àwọn afọ́nṣẹ́lẹ̀ àlẹ́ áfíríkà wọ́n kóra wọn jọ wọ́n á síbẹ̀ wá nàìjíríà bí àwọn làwọn ní làṣojú wọn lọ síbẹ̀ wo pírẹsidẹ́ǹtì wa bàtí ó kò lọ́dọ̀ pírẹsidẹ́ǹtì tó ní wọ́n gbé wá lẹ́ẹ̀dù àwọn akẹ́ni wọn gbé wá lórí gúrùpù wa. masenti ezuluta li kuza emi mọ ma mu lọdun mi lóko ọlọpọ ọlọpọ sì bá ń ṣe bẹ́ẹ̀ nàpá lọdọ jésù àwọn ànàkẹrẹ àgbọ tí wọn fẹ́ sọ fún wa. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد microphone tí mo gbé lọ́wọ́ yìí mo gbọ́dọ̀ mọ ọba ara mi mo wà níwò ní oṣù díẹ̀ sẹ́yìn wọ́n ní kí n sọ̀rọ̀ mo sì ní ìṣẹ́jú tí ń fi sọ ọ̀rọ̀. So ẹni tó wá ní tí ó wà gbogbo iye ìṣẹ́jú ní ọmọ ìyá mi Dr. Taofik ní wo yẹn wá ń sọ ńjọ́ náà àwọn sẹ́ẹ̀kì wa alásàrà ọmọ rẹ jí nísìnyí mo ní kí Dr. Taofik nìkan jẹ́ timekeeper fún yẹn ọ̀ràn <laughs> kọ́ wa jẹ́ timekeeper fún yẹn níbi tí Dr. Asrawu wà ọ̀ràn di méjì. <laughs> pẹ̀lú ògùn ọlọ́run yà ṣe èmi náà ní kọjá ntẹ̀ làkàlẹ̀ fún mi ọ̀ràn tí ń wí ni pé bọ́lọ̀ ń ti dá wọn nù àwọn èèyàn ti ju èèyàn láti sọ òdodo wàláì mo ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ látijọ́ tí mo ti mọ̀ wọ́n yìí ọlọ́run ní jẹ́ máa padà sí ibú ẹ̀rí gbogbo eléyìí tí ẹ̀wí ń pa mi yìí ìfẹ́ ló jẹ́ kẹ́ ẹ̀wí bẹ́ẹ̀ àmọ́ rò pé mo tó bẹ́ẹ̀ ọlọ́run ọba wa bá nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ mi lọ. ẹ dákun ẹ̀yin bàbá wa ẹ̀yin àlùfáà wa ti ń kí ẹ pọ̀ àmọ́ ní fẹ́ kí àwọn dr asrawo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ju máìkì lẹ̀ <laughs> kí n tó jù lẹ̀ òní òní jẹ́ ń rárá kí n rí ara fi balẹ̀ kí gbogbo yín ọlọ́run ọba ń kí yín mo kí yín gẹ́gẹ́ bí àwọn àlùfáà mi. dr abdulrahman ahmed imam kakuri bí wọ́n ti kí gbogbo yín èmi náà gbẹnu wọn bẹ́ẹ̀ mo kí yín wa uhayi bisifatin khasa ضيفنا العزيز من أرض كنانة من مصر الحبيبة أهلا وسهلا بكم في بلدكم الثاني ẹjẹ́ ní kí gbogbo wa báyìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. tọ́píìkì tí wọ́n ní sọ̀rọ̀ lé lórí ipa wo ni ṣẹ̀ríà àbójú wo ni ṣẹ̀ríà fi wo musharakatul mar'ati fil hayati siyasiyatil mu'asira òṣèlú bá a ti ń lò láyé lónìí ǹjẹ́ ìsìláàmù pé obìnrin mùsùlùmí dá sí i àbí kò pè é dá sí i bọ́ bá pè é dá sí i irú ọ̀nà wo ló ní ọgbà dá sí i irú ọ̀nà wo ni ọ̀yọ̀ǹda kóbìnrin mùsùlùmí ọ̀ dá sí i. sheikh imran jazakumullahu khayran àsìkò ní ọgbà mi amẹ́jẹ̀ ń yà lọ́bẹ̀ ń sọ fún yín lẹ́ẹ̀kan gbà tẹ́ ń sọ mu ní àdúrà kan lèmi ó ṣe fún yín pé ọlọ́run ò ní jẹ́ ṣe kíni ọlọ́run ò ní jẹ́ rẹ̀ yín continuity kéèyàn máa ṣe nǹkan léraléra gbogbo ọ̀nà ló fi ṣòro ẹ̀ wá ríbi tó tiẹ̀ wá ṣòro sí jù òun ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ò ní jọ́ rẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wá pẹ̀lú wọn náà àti eléyìí àti gbogbo àwọn bàrà méjì oyin míì tá à ń gbọ́ tinú wa ń dùn ọlọ́run ó gbà lọ́wọ́ yín lẹ́sìn ọlọ́run ò ní jọ́ rẹ̀ yín o ọlọ́run ó ṣàlékún dáadáa yín àtẹni tí ń ná mà bíi Sheikh Imran àtẹni tẹ́ ń ná owó àtẹni tẹ́ ń ná àlàáfíà yín ọlọ́run ò ní fi kankan wọ̀nyí gbogbo àwa tí wọ́n ń pè náà àwa náà bá a ti ń dá sí ọlọ́run lóhùn ọlọ́run ò ní yọwọ́ lọ́rọ̀ tiwa náà. nígbà tí ẹ sọ tọ́pìkì yìí fún mi kí n kí n sọ fófó díẹ̀ kí n tó àṣírí díẹ̀ <laughs> mo ní Sheikh Imran èwo lẹ tún fẹ́ dálẹ̀ <laughs> èyí tá a sọ kalẹ̀ tí wọ́n ní amórí wa <laughs> ká fọrùn lẹ̀ kéétẹ́ǹta bàbá tó wá tẹnubọ òṣèlú àtòbìnrin àmẹ́ sọ kínní kan fún mi wà àjàbà ni òun ni ò sì jẹ́ ń ni ò jẹ́ ń insist lórí pé kódà mo ní ẹ jẹ́ ayé tọ́pìkì n tẹ́ sọ fún mi jọ náà ni pé à àwọ̀ wo bẹ̀ ń wò àwọn èèyàn tí ń wáyà yín wá gbọ́rọ̀ ọlọ́run gbogbo ọdọọdún là ń rí nǹkan tún ṣe lára wọn a sì rí i pé léyìí tí ẹni kí n sọ yìí ó ní èdè àtúnṣe sáàmù wòran ni torí wọn má bàa bínú wàláyé tí mo gbọ́nu kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ èèyàn bá wàá bínú yóò bó ni kó fi fìlà dé ṣé dodo ní lẹ́kọ̀ọ́ ìdí làwọn máa wí ńlọrin ẹ mo wá bẹ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ mi tí máa wí gbogbo ìgbà ọlọ́wọ́ sàmànà mi yọ sàmànà ẹ̀yin náà ọlọ́wọ́n ò ní jẹ́ mi náà ó sì wí ọlọ́wọ́n ò ní jẹ́ yín náà ó sì mi gbọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ ká fi wọlé sí tọ́píìkì yìí àwọn elétò yìí ọlọ́run ó wọ́n lẹ́san dáadáa wọ́n ń ṣe ètò lọ́nà tí ń wúyàn lórí tí ń fi hàn wá pé alihamudulilayi bọ́lọ̀mbá ní kíró àwọn eléyìí ọ̀pọ̀ ọjọ́ iwájú ìsìláàmù láwùjọ wa yìí yubashiru bi khayr ọ̀pọ̀lọpọ̀ ọbòmíì ni wọ́n kọ tọ́píìkì fún wa yàmẹ̀ṣẹ̀ ayíkànnà á ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé kí lẹ fi aṣọ o ní tìtorí pé bẹ́ẹ̀ yẹn bá ní musharakatul mar'a في الحياة السياسية المعاصرة. بابا لا ya oríṣi ọ̀nà mẹ́wàá lórí tọ́píìkì yìí èèyàn yà àmì ìrásà tó dáa tí mo fẹ́ kí gbogbo wọ́n kọ́ lọ́dọ̀ àwọn tí ń ṣètò conferences Daaru Naim wọ́n wàá fún yẹn gbogbo wa yìí wọ́n kọ́ bẹ́ẹ̀ fún Dr. Kakuri náà wọ́n wàá fún ní ntọ́lóyìnbó ń pè ní synopsis pé àwọn tá a fẹ́ kí ẹ̀yẹ́dúnì. E nítorí pé ní tẹ́ ẹ pé ọ wá sọ̀rọ̀ òun lè wo lọ́nà ibì kan kó ṣe pọ́tọ̀ ní ti ń dààmú àwùjọ tìyín ó lè sọ̀rọ̀ kọ́ pọ̀ ó lè sọ ọkọ́ dáa àmọ́ kò débi fẹ́ kí ni kò débi ẹ̀ fi ó dé wàláì nù tí mo fẹ́ kẹ́ kọ́pì lára wọn nìyẹn wọn ò ní lọ́dún yìí nìkan kọ́ gbogbo ọdún tí wọ́n bá fìwé ránṣẹ́ sí mi wọ́n kọ àná sí rò pé n ti ń ṣẹlẹ̀ gan-an ní touch tá a fẹ́ kẹ́ ẹ yanjú. òun lọ́jọ́ jẹ́ pé bẹ̀rẹ̀ lecture mi lónìí ìbéèrè àkọ́kọ́ tẹ́ béèrè nínú lẹ́tà mi ni mo fẹ́ dáhùn wọ́n ní halil mar'atu mustakhlafatun fil ardi karrijal halil mar'atu mustakhlafatun fil ardi karrijal gbogbo wa la ma ayé alukur'an alkarim tọ́luwa ní lẹ́yìn a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahman rahim. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة olúwa sọ fáwọn màláìka pé mo fẹ́ fi khalifa sórí ilẹ̀ lọ́dọ̀ tiwa ńlẹ̀ yorùbá bó la khalifa àrólé ibi wàhálà ti ṣẹlẹ̀ náà nù ta ni òrólé ọlọ́run ta ni òrólé ọlọ́run sẹ́rí bó ti wá rí lọ́dọ̀ tiwa nínú Yorùbá yìí náà kódò rí bẹ́ẹ̀ léde Lárúbáwá. ولذلك اختلف العلماء من السلف الصالح رحمهم الله láti jọ̀hún jọ̀hún àwọn àfáà súnà ni wọ́n ti wòye sí ọ̀rọ̀ yìí pé olúwa lòun ó fi khalifa sí orí ilẹ̀ kí ni ń jẹ́ khalifa àwọn dárúnà yìí mi ní agbèrà wa pé àyà yìí ọkùnrin nìkan ló bá wí ni àbọ̀bọ̀kùnrin wí ó sì bá obìnrin wí torí pé kò sí èméjì ń bi pé sọ kó tó dákọ̀ kọ́ èèyàn kí n ṣe baba ńlá wa Adam alayhi salam wípé inni ja'ilun fil ardi khalifatan mal khilafa wa man huwa al khalifa wal khalifatu liman tala arólé arólé tasi ni nítorí àsìkò àwọn àlùfáà ńláńlá mẹ́ta lẹ́yìn tí mo rántí nísìnyí. الإمام محي السنة محي السنة أوكيرنو الإمام البغاوي أفاتي سنة النبي صلى الله عليه وسلم شيخ الإسلام أحمد ابن عبد الحليم ابن, تي ابن تيمية رحمه الله وتلميذه الحافظ ابن كثير الدمشقي رحمة الله عليه ọlọ́run ní rí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nípa pé ìníjà ìlún fèlè arúgbí khalifa ta ni khalifa ta làrólé àrólé ta ni. ọ̀rọ̀ sheikhul islam ibn taymiya àtọ̀rọ̀ al-imam al-hafidu ibn kathir rahimahumallah kò yàtọ̀ àfa sọ́mọ kéwù ni ibn taymiya àti ibn kathir kọ́dà tí ibn al náà yàtọ̀ kí làwọn dúró dé lórí ni pé ó yàtọ̀ sí ìtọ́pọ̀lọpọ̀ wa máa gbọ́ yé ń bi àyà yìí àwọn ní ìtumọ̀ khalifa ni qawmun yakhlufu ba'duhum ba'da jilan ba'da jil qawmun yakhlufu ba'duhum ìtumọ̀ khalifa ni Olúwa ní dá ilẹ̀ àwọn kan tí wọ́n mọ rólé ara wọn wọ́n mọ rólé ara wọn wọn rólé ọlọ́run ọ̀rọ̀ yìí ni Ibn Taymiyyah wí ọ̀rọ̀ tó pọ̀ ni Ibn Taymiyyah sọ ń pẹ́ ọ̀rọ̀ tó pọ̀ ní Ibn Kathir sọ ń pẹ́ ọ̀rọ̀ tó pọ̀ ní Al-Imam Ibn al-Qayyim náà padà sọ ń pẹ́ àmọ́ al bagawi tó ṣáájú gbogbo wọn al bagawi nínú sílsílà bá ti gba kéwú lọ́dọ̀ àwọn àfa sunna a ka imaamu alimaamu bagawi kato katani kato kabinu temi abawọn afaati tonu alimaamu bagawi nù tafsiru tiwọn alimaamu bagawi ni àwọn kan wí bẹ́ẹ̀ lóòótọ́ àsìlátàyè bagawi ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ wípé khalifa tani ń rólé àwọn náà wọ́n ara wọn qawmun yakhlufu ba'duhum ba'd. وقال الإمام البغوي رحمه الله والصحيح أمي توني لي طلع العافية نكبي أن الإنسان خليفة الله في أرضه أن الإنسان خليفة الله في tani mo محيي السنة muhyi asunna agbafon sunna ni Imamu Bagawi torí bí a ní sọ̀rọ̀ ń bí díà lẹ́nu ọlọ́run ò ní jẹ́ ọ̀sọ̀ọ̀yà alimami bagawi ní èyí tó bá a mu jù tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ òun ni pé ọmọ èèyàn àrólé ọlọ́run ní lórí ilẹ̀ àmọ́ ńrólé ọlọ́run láti ṣe kínni lè kọ́ mẹ́tí àkàlù kó lè bá a mú àṣẹ òfin ọlọ́run ṣẹ kó lè lo ìdájọ́ ọlọ́run wọ̀tẹ̀nfíìdì wọ́sọ̀yàhù kó sì lè bá a múṣẹ lẹ́ẹ̀kan sí àwọn àsọ́ọ̀lẹ̀ ọlọ́run ṣe é báyìí ọlọ́run má ṣe é báyìí ọlọ́run. láàrin yìí tá a bá bira wa ní béèrè báwọn àlùfáà onímọ̀ ti fojú wo nǹkan nu láwọn àlùfáà àtọkọ wa ń kéwú ọlọ́run kọ́ mọ́sá àsanwó lẹ́sàn dáadáa ọ̀rọ̀ tí ibnu tẹ́míyà wí tí ibnu kẹ̀síìrì wí ǹjọ́ tako ntí bágáwí wí ntí alimami bágáwí wí ǹjẹ́ tí ibnu tẹ́míyà bá gbọ́ yóò ní òrí bẹ́ẹ̀ èsì ni pé la la wàlà òun làwọn àlùfáà nírú mọ́sálà báyìí wọ́n wá padà wọ́n wá ní wal khilafu lafziyun wal khilafu ọ̀pọ̀ bẹ́ẹ̀ nú àwọn tíra sẹ̀rí àtẹ́tì máa bà bẹ́ẹ̀ pé àmẹ́ farabalẹ̀ o sẹ́ẹ̀rí yàtọ̀ tí ń bẹ láàrin ọ̀rọ̀ yìí méjèèjì yìí khilafun lafudhiyun èdè ní ọ̀kan yíra wọn ntí bunuté ni à ń wí bí bagawi bá gbọ́rú ẹ̀ kò ní pé ò bẹ́ẹ̀ kí ni bunuté mi à ń wí ebunuté mi à ní bá a bá ní khalifa lẹni tí ńgbà tí ò sí mọ́ tẹ́nìkan wá ń ṣe kíni tẹ́nìkan ń rúlé ẹ̀ ẹ dákun ṣe bágáwí náà ó wí bẹ́ẹ̀ sọlọ́hún wàláì kò ní wí bẹ́ẹ̀ kò sì wí bẹ́ẹ̀ ntí Ibn Taymiyyah ń wí nìyẹn pé èyàn ò lè jẹ́ khalifa fọlọ́hún lórí ilẹ̀ torí pé ẹni tí ó kú tí ò ní sí mọ́ àbẹ́ni tí ó rìnrìn àjò tójú rẹ̀ ò ní tó ilé ní wẹ́ni tí ó rò léde ọlọ́run ò ní di gbogbo yìí hùn and at the same time ntí Al-Imam Al-Bagawi ń wí yìí wípé ọmọ èèyàn wà lórí ilẹ̀ láti ṣe kíni láti lè gbé òfin ọlọ́run dúró láti ti lè múṣẹ àwọn àsọ́ọ̀lẹ̀ ọlọ́run Ibn náà wí bẹ́ẹ̀ <laughs> kódò wí bẹ́ẹ̀ ìyẹn ni pé fal-khilafu huna khilafun lafziyyun bá a bá wí bí Al-Imam Al-Baghawi ti wí ẹ̀yin ẹ̀ sá wí bó ti wí gan-an ó ní èèyàn khalifatullahi fi ardihi li iqamati ahkamihi wa tanfidhi wasaya èyí ò ní wàá bí gbogbo wa bá ti jókòó yà àtọkùnrin àtobìnrin bọ́ba pé ń téèyàn wá ṣe lórí ilẹ̀ òun ni alimami bagawi pè ní kọ́ wá gbé òfin ọlọ́run dúró kó sì wá múṣẹ kínni àsọ́ọ̀lì ọlọ́run ọkùnrin nìkan ni ó ṣe léyìí àbátobìnrin ẹ dákun ẹja sọ sókè àtọkùnrin àtobìnrin ni ó ṣe kò sí iyèméjì ń bẹ lọ́dọ̀ àwọn àlùfáà òun ló jẹ́ ọjẹ́ pé làwọn àlùfáà àwọn àlùfáà sunna rahimahumullah ni wọ́n fi gbé kọ́ ìdá ńláńlá kalẹ̀ pé gbogbo ntẹ́ bá bá nú alukur'an kẹrìmù tí ń bá ń dá kọ àbí ń lo pronoun bọ̀ mí rọ ọkùnrin tí ẹ bá ṣe pọ́lọ́mbá lélẹ́yìí ọ̀kan ẹ̀yin obìnrin o àtọkùnrin àtobìnrin lọ́lọ́run bá rí. ya ayyuhal ladhina amanu ṣé ọkùnrin nìkan lọ́lọ́run pè ń bẹ̀ wọn. àwọn àlùfáà ní lápèjúwe olúwa ní wa alal a'rafi rijalun alal a'rafi rijalun ya'rifuna kullan bisimahum àwọn tí ó wà ní àrọ́fù sí ọkùnrin nìkan ni kàlà ní táwọn àlùfáà ń wí nù àtàwọn àyà míì tó tún jọ bẹ́ẹ̀ ń mọ ọlọ́run dákọ abolodọ̀míìrù pronoun ọkùnrin wọ́n ní tí ó kan obìnrin olúwa wàá ṣe kínni olúwa ṣàlàyé ẹ̀ ẹ̀rí eléyìí nínú sunna nebua muhammad sallallahu alayhi wa sallam òun ní hadithu ti alimami abu da'ud rahimahullahu rawahu fi sunanihi. جاء في الحديث هذا الحديث الصحيح أن النبي صلى الله عليه وسلم قال إن النساء أو إنما النساء شقائق الرجال إنما النساء شقائق الرجال أقولي àti obìnrin أما يعني وانقى wọ́n ń àwọn àlùfáà tún fi kún pé lẹ́ẹ̀fi gbọ́nú alukur'anil karimu pé innal muslimina kí ló tẹ̀lé walmu'minina walqanitina walqanitat wasabirina wasadiqina wasadiqat wasabirina wasabirat títí dé parí àyà yìí bọ́lọ̀ ń bá ti ń dákọ̀ àwọn mùmìnì mùsùlùmí olùbẹ̀rù ọlọ́run olùṣọ́ abẹ́ rẹ̀ olùṣe àdìkìrì ọlọ́run torí bí àyà náà parí sí ni pé wà dákìrì iná lọ́hà kẹfìrọ́ wà dákìrọ́. eléyìí mo fẹ́ ká gbọ́ yé pé ọ̀rọ̀ yóò dàrú láti lẹ̀ ibì kan ló dé tó fi dàrú àwọn àlùfáà òfìgbà kan sọ pé ọkùnrin nìkan lọ́lọ́ọ̀ ni ó wá lo òfin ọlọ́run kọ̀ọ̀kan obìnrin. Mm -mm gbogbo ń táwọn àlùfáà ń wí ni pé gbogbo ọbẹ̀ ọlọ́run bá ti kọ́ bá ipọ́ ọkùnrin lọ́lọ́run dákọ̀ ń bẹ̀ ọ́ apply sí kínní ọ́ apply sóbìnrin èyí tí ọba wa ní kan obìnrin ọlọ́run ọ̀ wá sọ fún un pé eléyìí ọkàn ìwọ̀n à ń bọ̀ wá bẹ̀rùn ẹ̀yìn ìyá wa ẹnu tá a fẹ́ gbọ́ ni pé ibo lọ́lọ́run ní ò ti kan ẹ̀yìn àmọ́ ní ní spirit ti ṣe kùmí Sheikh Abdulrahman bẹ̀rẹ̀ olúwa ọ̀yàn obìnrin jẹ́ lọ́nà kan olúwa fóbìnrin ní kíni ẹ̀tọ́ rẹ̀ tó pé pérépéré islam ò fojú yẹpẹrẹ wo ẹ̀yin obìnrin lọ́jọ́ jẹ́ pé innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati bá a ti káyà ni. kọ́dà níbí yìí mo rò pé yìí ń la àwọn olófin àtọwọ́dá náà òfin ọmọ àdínábì àdámà irú common law lápèjúwe mo rò pé bẹ́ẹ̀ ń la àwọn náà ti jìn wò torí pé ti ń bẹ nínú òfin kọ́dọ̀ òfin nàìjíríà náà ni pé bọ́ọ̀ bá ń ka òfin kan tófin bá ní i ẹ́ níjọ́ tóbìnrin bá ṣẹ̀ sí òfin nìkan gbọ́dọ̀ pé kí lẹ wí mẹ́ ẹ́ kí lẹ wí mẹ́ nígbà tẹ́ ẹ pé sí èmi ọ̀mọ̀ pé ọ bá èmi wí òfin tá ń pè ní interpretation act nínú òfin wa nàìjíríà ni ó ti wí pé ní gbogbo bí òfin nàìjíríà bá ti dákọ ọkùnrin ẹ́ má dúró de pé kọ́sẹ̀sẹ̀ pé wọ obìnrin náà ìwọ náà ti kó sínú àmẹ́lẹ̀ ìtì ẹ̀ ti ṣáájú náà ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀rí látọ̀dọ̀ àwọn àlùfáà sálàf ṣe rí gbogbo ní tí n tíra láti sọ látàárọ̀ ẹ má bá ń wá àsìkò <laughs> òun ni pé irú tọ́pìkì yìí ó wà hassas jiddan ó wà very very sensitive kọ́lọ̀ ń kó járí gbé kalẹ̀ ni tọrọpọ ọ̀tọ̀ níbi tó ń kálukú ọgbọ yìí lọ inú tẹ́wù fi máa bá èmi láti approach irú tọ́píkì yìí with care pẹ̀lú kí n wà aláhàdàrin shadid àwọn bàbá wa kan nílẹ̀ Yorùbá mo fọkọ bò wọ́n láṣìírí lọ́dún kan wọ́n wà ní umra wọ́n wá Saudi èmi pẹ̀lú wọn wá ń jọ ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state ni wọ́n wá ń sọ tẹ̀dùntẹ̀dùn fún mi pé. Pe àwọn ní ilé kéwà àti ilé ìwé táwọn ọmọ ti ń kéwú tí wọ́n ń ka ìwé àwọn wá ní pírọ́blẹ́mù kan nísìnyí pé báwọn ọmọ yìí ti ń jáde ibi tí wọ́n ń lọ kò dùn máwọn ẹtigẹ́tì ti ń wí bí ìgbà tá a tírèèni ọmọ tán ní Muslim or Islamic nursery and primary school ọwọ́ ajáde yìí ń tán wọn ní òsì islamic school tí ó lọ àfi kọ́ lọ kinní kan saint kinní kan school sẹ́mi kí gbogbo ọdún mẹ́fà ni ọdún kan wọ́n parẹ́ bàbá yìí ládùnáwó táwọn níní sinú wọ́n wá sọ̀rọ̀ kan jọ yẹn náà mo fẹ́ sọ wọ́n lè yí wọn èyí táwọn kan nù wọ́n lè yí tó tún wá tiẹ̀ wá jẹ́ bànújẹ́ fáwọn jù ní pé àwọn kan wá ń discourage àwọn èèyàn láti mọ́ ọmọ obìnrin wá wá kàwé kí ni wọ́n ń wí fún wọn ní pé ẹ̀ ẹ bá ka ọgbẹ́ náà tẹ́ ẹ lẹ́hà ebi fufu náà lẹ́ẹ̀ mọ̀ fi ta. ìpè ntí wọ́n mọ̀ ní pé fufu ni tẹ́lẹ̀ hà kọ́sá tì í mọ́ àbí kọ́ mọ́ dín pọ̀ bá polo fáwọn àwọn jẹ̀mọ́ it's a very serious matter tí ń jẹ́ concern fáwọn ìyá àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn ìyàwó àwọn ọmọ wa ipe ṣé islam ló tó bẹ́ẹ̀ wípé bí èmi bá lọ iléèwé tábúrò mi náà lọ iléèwé ìyẹn ni pé obìnrin mùsùlùmí ọkùnrin mùsùlùmí ẹ àbúrò mi èmi mo jù lọ lọ́jọ́ eré obìnrin lè jágbá òun ọmọ wa yọ ọmọ gòkè yọ ọmọ lọ wájú yọ ọmọ jẹ́ pàtàkì àmì mi o bí bàbá yìí ti wíjọ náà ni pé ìgbẹ̀yìn ẹ̀ gbogbo ẹ̀ náà kí ni fùfú lọ́mọ fi ta tí ń sì ń rí bẹ́ẹ̀ láwọn ìgbà mi níbi tẹ́lómi gbọ́ ìsìláàmù yé dé òun ni pé a àfikún ọmọ ta fùfú ń sì máa bọ polo rẹ̀ àbí ọmọ yan gúgúrú èmi náà ní sì máa wí fáwọn jàmọ́ pé ẹlẹ́yà ń ta gúgúrú ǹjẹ́ ń tí ìsìláàmù wí nù. No bọ́rọ̀ bá dé ojú rẹ̀ ká sọ ká fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn gẹ́gẹ́ bá àwọn ṣẹ́ẹ̀kì wa ti ń wí àwa ká ń fún wa àwa kà ń wí ni tá ń fún wọn lẹ́tọ̀ọ́ ọlọ́run ọba ni o àmọ́ káwọn náà wá dùn bí tọ́lọ̀ ń bá ní wọn ó dùn o báwa bá wí ntọ́lọ̀ ń ṣe fún yín ẹ wá mọyì ẹ ẹ má wàá tayọ bí tọ́lọ̀ ní ẹ dé nì kẹ tún ṣe kínní kẹ kọjá la ẹnu tó wà ń bẹ̀ náà nù torí náà kóbìnrin ọ dá sí ọ̀rọ̀ ìlú tá à ń pè ní kíni òṣèlú àbí ọmọ dá sí ọ̀nà wo ni ó sì gbà dá sí bí ọba dá sí. ẹ jẹ́ abira wa ní ìbéèrè mẹ́ta kan ìfẹ́ tọ́jú ẹ̀ sọ́wọ́ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni sọ́márì ntí sọ ń pa tọ́píìkì yìí torí pé alukur'an karim ara ẹ̀ kọ́tà alukur'an kọ́ wa ni pé aya kan bẹ tó yẹ ká máa lò olúwa ní kólíà ahlul kitab ahlul kitab lọ́lọ́n wí bẹ́ẹ̀ àmọ́ kọ́ńdà lọ́dọ̀ àwọn àfọ̀ǹtẹ̀fsíru ni pé al-ibratu bi umumi lafzi la bi khususi sabab aya yóò wúlò fáwa náà kí lọ́lọ́n wí bẹ́ẹ̀ ta'alaw ila kalimatin sawa baynana ẹ wá ẹja fáǹdì ẹja fáǹdì tó lóyìnbó ń pè ní common ground àwọn tó yẹ pé mi ò ní jiyàn sí ìwọ náà ò ní ṣe kíni ò ní takò ọkùnrin ò ní jiyàn rẹ̀ obìnrin ò ní ṣe kò ní jiyàn a common ground tí mo rò pé yẹ ká find bàbá fẹ́ address issue yìí with sincerity pẹ̀lú òdodo òun ni kí àwa ọkùnrin ó bira wa kẹ́yìn obìnrin náà bira yín pé mahiyal muhimmatul asasiyatu lilmar'a kí ni sẹ́ àkọ́kọ́ tọ́jojúlówó fobìnrin sẹ́mu kí tá a bá ti mojúlówó sẹ́ rẹ̀ gbogbo yòókù tí ń bá ń ṣe kí ni ẹ́ ẹnì àbí àtọ́jú àtọ́júràn yóò sì wá lè wọ́ létí náà pé àà èyí ṣe tó o fi sẹ́ rẹ̀ ògidì lẹ̀ bí ìgbà téèyàn pa ìrun ọ̀ràn yẹn títí ń lọ ṣe kínní tí ń lọ yẹn náfìlà tó bá lọ bọ́lọ̀ ń bẹ́ẹ̀ yọ jẹ ìyà ọ̀ka yìí la ọ̀ka làásàrì òkì magiribi òkì ìṣayọ kásùbà àmọ́ yẹn náfìlà ọgọ́rùn-ún lóru bó ti jọ ọ̀nà ọkàn dàbí ẹ̀rín ni gbogbo ẹni ó fi ntọ́lọ́ ń pè ní iṣẹ́ rẹ̀ dandan rẹ̀ kalẹ̀ tí wọ́n ń lọ nága mú pé wọ́n là lè ṣe eléyìí náà àpèjúwe rẹ̀ bó ti rí nù. common ground ń bì yìí ni pé kí ni iṣẹ́ obìnrin kódà ń bì yìí á bi mùsùlùmí á bi ẹni tí èyí ṣe kí ni ẹni tí èyí ṣe mùsùlùmí ẹ jẹ́ má pèjúwe kan wá àwọn àlùfáà mi dáadáa tí wọ́n jòkó yìí nísìnyí èmi ọ̀mọ́lẹ́yìn ọmọ gàfẹ́ fi ń ṣàpèjúwe ni ò bẹ́lẹ́ ayé àwọn ọmọ bínú o bẹ́ẹ̀ yẹn bá wá àfa àdélé nísìnyí ẹ wá wọn délé lónìí ẹ bá àfa ńlé àtàwọn ọmọ àtọmọ ọdún kan àbọmọ oṣù kan àtọmọ ọdún méjì ẹ̀kan lẹ̀kọ́ àfa wọn làfa ń tábà fún ọ̀kan lọ́wọ́ <laughs> ọ̀dà sàlámù alẹ́kùn bẹ́ẹ̀ bá tábà fún tán o àfa tábà tán ẹ̀dàkùn bọ̀ ẹ̀dàkùn bọ̀ o ìrẹsì tí àwọn ọmọ yọ jẹ ó ti fẹ́ gbin mi ẹ sáré lọ mójútó àfa àfa ṣe léyìn òun tán ẹ dákun ẹ ọ̀kan yàgbẹ́ sí aṣọ o mo fẹ́ po fídà fún ẹ̀kẹrin o ẹ dákun ẹ pé àfẹ́ jókòó ṣé nǹkan mi ò ẹ wá béèrè ẹ ní ìyá àwọn ọmọ yìí dàbí àwọn àtàárọ̀ làwọn ti máa jáde bí wọ́n bá ti jáde láago márùn ó sì da aago mẹ́wàá alẹ́ kí wọ́n tó dé ẹ dákun ṣe situation yẹn normal ẹ̀yin sọ̀rọ̀ mùsùlùmí nìkan nísìnyí o aha common ground you know kò síru létà àti ríru eléyìí tá a ní mọ̀ pé is abnormal inú tọ́lọ̀ ń dámọ́ mẹ́yìn tó gbọ́dọ̀ gbà ní ta'alaw ila kalimatin sawa'in baynana kọ́dà bẹ́yìn ọ̀tí ẹ̀ gbọ́rọ̀ ọlọ́run rí kọ́ gbọ́ yìí òun pé ìwọ náà kí ló rò pọ́ lọ́n pè ní sẹ́ẹ́ obìnrin lákọ̀ọ́kọ́ kí ló pe ti ọkùnrin bàbá wa délé kejì ta sálámà táwọn ẹlẹ́hà ń dá wa ọmọ yìí ní ń fún lọ́yàn lọ́wọ́ o eléyìí ni mò ń tábà fún lọ́wọ́ o eléyìí ni ìrẹsì wọn ni mo yàn fẹ́ kí ó o àwọn àlùfáà ń kọ́ àwọn ti jáde yóò sì àbí kò nọ́mà o ẹni tí àmọ́ wàláhì gbogbo ẹni tọ́lọ́wọ̀n ọba kí ìpè kí la káyọ̀ sọnù fún àti mùsùlùmí àtẹni tí èyí sí mùsùlùmí á gbà pé bó ti yọrí nù bọ́lọ̀ ti tó nù àkọ́kọ́ béèrè tí mo ní bá a bá lè dáhùn rẹ̀ sincerely á rí n tí wọ́n ní àyànjú ìyànjú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ǹjọ́ ṣeéṣe irú ìran ìkópa nú òṣèlú obìnrin ǹjọ́ ṣeéṣe kó kópa ń bẹ́ẹ̀ láì fi ọwọ́ pa ọ̀kan kan nínú àwọn iṣẹ́ rẹ̀ pàtàkì yìí bí ẹ má ti dáhùn yẹn o ẹ já àwọn ìyàwó ọmọ dáhùn sínú àmọ́ bí òdodo ọ̀rọ̀ wà nù tá a mẹ́rin wà nù sẹ̀ríà àmọ́ ìbéèrè mélòó mo lá béèrè ó di mélòó ó di méjì sẹ́rí méjèèjì yìí èsì rẹ̀ wá ní kí ni ìdájọ́ ṣẹ̀ríà kóbìnrin ó kópa ní òṣèlú àbí kó má kópa tọ́ ọ bá dáhùn méjèèjì ní successively kọ́dọ̀ ìwọ gan dáhùn fún rẹ lẹ́ẹ̀kẹta yìí ẹ jẹ́ rán yín létí kí ni ṣe primary duty obìnrin tọ́lọ̀ ń bẹ̀ tí èsì ìsepọ́lọ́hún ọ̀ underrate ẹ̀ kì í sepọ́lọ́hún yẹ̀yẹ́ obìnrin àmẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé olúwa ní wàlẹ́ ìsàdẹ́kẹ́rú kal-untha wa laysa adh ممانتي olúwa ممانتي mo mọ̀ أكوني، موسي mo dá mo mọ̀ ní tí mo dá sára ọkùnrin mo sì mọ̀ ní tí mo dá sára obìnrin mo mọ̀ irú iṣẹ́ tó bá àdámọ́ ọkùnrin obìnrin mu nítorí pé kí ni wa Allahu akbar ǹjọ́ mo ti wọ́n ti kọ́ mi ní àyà yìí nínú kéwú. No sẹ́ríjọ́ ti ń gbọ́yé jùlọ it was about three or four years ago ẹ pé lọ́dọ̀ ta ni mo ti gbọ́yé a medical doctor a consultant alihikimatu dalatul mu'min mo wà lọ́dọ̀ medical doctor kan jọ kan tí ń àṣẹ́sì patient ó wá wo kí lẹ́ ń pè ẹ̀jẹ̀ àbí bp blood pressure kí lẹ́ ń pè yorùbá ìfúnpá ẹ̀sìn òun ó wò fúnpá àfa àtọ wọlé yìí àfa ọgbà paṣẹ bí wọn ti máa wo òun ó wò ó wá wò tẹ pé kí ni kọ́mẹ́ǹtì dókítà yìí ń jọ náà pé ah ìfúnpá yín yìí tóbìnrin ló yẹ kó rí báyìí o ah mo wá ní ẹ̀dàkùn sí ìfúnpọ̀ obìnrin tún ah ọlọ́yàtọ̀ <laughs> wàlẹ́ ìsàdákàrú kí là ń tanra wa sí ọlọ́run tó dá blood pressure obìnrin tó ní ọ yàtọ̀ sí. Si ọ wá tún analyse àwọn doctors míì mo tún interrogate wọ́n wá tún fún mi ní further facts wọ́n ní báwọn bá ṣe n tó ń pè ní blood count ó rí ìwọ náà bọ́ bá lọ ṣe ìyẹ̀wò ẹ̀jẹ̀ àbí kinní kan wọ́n wá kọ réǹjì kan ìgbé bọ́ bá wà láàrin báyìí sí báyìí lọ normal wọ́n wá kọ̀ọ̀kan f wọ́n kan kíni m ìyẹn ni pé ìwọ ọkùnrin títí ẹ bá ń bọ́ síbi tí a ní f ọ wà yìí lọ fura sí rẹ o tóbìnrin ni ọ gbọ́dọ̀ ṣe kíni a lágbára ká yíyí ń padà wàláyé a lágbára gbogbo ọgbọ́n mi èèyàn gbọ́n lóní a lágbára ká yí ẹ̀dá ara wa padà ọlọ́run sì ti sọ látijọ́ tóun ti sọ pé ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣé mi tí mo dá yín mọ́ tí mo dá sí yín la tí mo fi wá ní ntí ó jẹ́ ojúṣe ọkùnrin ntí ó jẹ́ ojúṣe obìnrin ni òní mo fi ní sẹ́rí dáhùn méjèèjì yìí ní ọjọ́ ọmọ kí ni ìdájọ́ àmọ́ngbò yìí pé mọ̀tàmọ́rù dárí nàìmí la wà àwọn àlùfáà wa sì ní àwọn bàbá wa kẹ́dìdé lẹ́ẹ̀kan wọ́n nínú táwọn rí sàǹfààní jù níbí ni pé ọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí òní ọjà wa lọ bí ẹ̀rí kódà bá ti lọ bí ẹ̀rí kankan mo fẹ́ talk to our senses làákàyè tọ́lọ̀ ń bẹ nìkan kan wà nínà àwọn àyè ń bẹ tá a máa sọrú ọ̀rọ̀ báyìí torí pé mùsùlùmí ń bẹ ń bẹ ẹni tí ó mùsùlùmí ń bẹ ń bẹ irú ọ̀rọ̀ tá a máa bá wọn sọ yìí torí pé ní bọ́ọ̀lù ọ̀fẹ́ gbọ́ aya àáké aya fún ọ indirectly tí wọn náà ó sì gbà pé a common sense ni lélẹ́yìí àmọ́ kọ́dà bàbá tó wá wò ó sẹ́rí gbogbo ń tà ń pè ní common sense yìí bàbá bá Kùránì mu náà ló tó di common o ọba amúláfi lọ́kọ́mọ o ẹ rí ìdájọ́ ṣẹ̀ríà nípa kóbìnrin ó kópa níbi òṣèlú àbí kó má kópa ọ̀nà méjì làwọn àlùfáà máa fi wò wọn ní kí ni ìdájọ́ rẹ̀ kó kópa kàmúntàkìbà kí ni ìdájọ́ rẹ̀ kó kópa kàmúntàkàbà àwọn àlùfáà yìí dà pọ̀ kíni dájọ́ rẹ̀ bọ́ba ẹpẹ́ nu títí ẹ mọ ni pé ìlú tá a wà yìí o àwọn ọ̀rọ̀ gbọ́n dá sí àfi kí ẹ dìbò láàfin mẹni tí ọkàn ǹjẹ́ bí ọkùnrin bá ti ń tẹ̀ka ìwọ obìnrin náà lè ṣe kí ni o lè tẹ ìka ẹnìnà ọ̀nà kejì ni pé ọ̀dà ń gbòórí báwọn nígbà tí ọkùnrin ń lẹ pósítà pé mo fẹ́ jẹ chairman mo fẹ́ jẹ gómìnà àbí mo fẹ́ jẹ olórí orílẹ̀-èdè sóbìnrin náà lè gbapò ti ìbò ojú méjì táwọn àfáà máa fi wò ni nílànà ṣẹ̀ríà ẹ̀rí ta alákọ̀ọ́kọ́ ká má wulẹ̀ gbàsíkò wa lọ títí Siratul Mustaqim ti ṣe lecture láìpẹ́ yìí èmi náà mo sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ mo rò pé wọ́n ń play rẹ̀ lẹ́kọ̀ọ́ àti sọ̀ntàn àwọn àlùfáà wí lágbàáyé tí ẹ̀ sàn àwọn àfọ̀nfẹ́ nù. No? wípé democracy ọ̀dà àmọ́ bí tí wọ́n bá ti gbé e bọ̀ yín lọ́rùn ní tẹ pa èyí tẹ́ fi pàtì pé ẹni wọ́n rí wọ́n yàn tí ó wàá di ewu tó lágbára jù yìí ń lọ bọ́ba mọ lórí pé ẹ lọ́ọ́ tẹ̀ káfẹ́ ni ọba da nínú àwọn méjì mẹ́ta tí wọ́n kóra wọn kalẹ̀ wọ́n ní káwa mùsùlùmí ó jáde o eléyìí kọ̀sáàfà kan tó ṣe yàtọ̀ láàrin kínní láàrin ọkùnrin àti obìnrin kọ́ra ń bi tẹ́lómi ọ̀gbọ́ yé dé ńgbà wí ẹnìkan ni ebi gba àwọn tó fẹ́ nílùú tiwa ni o ebi mùsùlùmí náà ni wọ́n à ah, ọ̀rá ẹ̀ ní fáámù gbogbo bi tí wọ́n ti bẹ̀ àwọn àlùfáà àtàǹkà fatiwa wọn fún yìí kò sí kèfèrí mbẹ al-Kuwait kèfèrí mélòó ní bẹ́ẹ̀ Kuwait aljazairi kèfèrí mélòó ní bẹ́ẹ̀ mbẹ́ àwọn mùsùlùmí ni gbogbo àwọn tó lẹ pósítà ń bẹ̀ náà síbẹ̀ náà àwọn àfáà ni ẹ ló pe ìsìláàmù jù kọ́dà bí ogun bá ń gbó kọ mùsùlùmí rù kí torí mo fẹ́ pàkíyèsí wa sí ọ̀nà tí wọ́n tún fẹ́ fi dàrú nù kọ̀ dàrú àwọn àlùfáà yìí sọ pé kọ́dà báwọn méjèèjì bá jẹ́ kí ni mùsùlùmí ẹ̀rẹ̀ nìkan tó sàn àyèmáyé mùsùlùmí ó kọ́ tó ṣe pójú lọ́ọ́ tọ́ ọ bọ̀ wípé lọ àwọn kan ìgbé àfọ̀nbó àmọ́ ṣe nǹkan báyìí fún wa èyí wọn serve interest Islam àti pé kò tiẹ̀ dàrú fatiwa táwọn àfáà ṣe ibi ó pa àwọn mùsùlùmí nìkan ni wọ́n ń gbà kò tí ni wọ́n ti ṣe káti ẹ̀ tó wá pọ́dọ̀ wáyà yìí torí náà eléyìí ọjọ́ ti lọ kò tí yá wèsì táìmù ń bẹ̀ àti sọ̀rọ̀ tó pọ̀ pẹ̀lú ẹ̀rí nínú ọ̀rọ̀ ọlọ́run nínú sunna nínú ọ̀rọ̀ àwọn àfáà sunna tànàbùwà muhammad sallallahu alayhi wa sallam àmẹ́ ẹ̀rí bi tọ̀rọ̀ ńláńlá wà mo sì rò pé òun náà ni àwọn sẹ́ẹ̀kì mọ́ra ọ̀nù fẹ́ gan-an ká lọ ọbẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀rí à ń bi kóbìnrin ipe kánsílọ̀ lọ́fẹ́ jẹ kọ́dà ipe chairman local government ni kọ̀bá wa jẹ́ gọ́vùnà lọ́fẹ́ jẹ kọ̀bá jẹ́ president ìlú ni ọ̀fẹ́ jẹ. bil ijma pẹ̀lú ìpanupọ̀ àwọn àlùfáà ní n tó lé lẹ́gbẹ̀rún ọdún ní n tó lé ní ni wọ́n fi wípé gbogbo ntí ọba dàbí olórí àgbà alwilayatu al'ama tí ó dàbí kíni olórí àgbà pé bá a bá wọ̀lú yìí ta ló lórí yányán wọn nínú májẹ̀mú rẹ̀ ní kíni azokura wọn a ń bò mí ní al'imamatu al'uzma níbò mí wọn ní alwilayatu al'ama. Al ok o ti ń sọ̀rọ̀ padà. wọ́n á ní al-imamatul uzma ibòmíì wọ́n á ní kíni al-wilayatu al-amma ní n tó lélẹ́gbẹ̀rún ọdún àwọn àlùfáà panupọ̀ bil ijma pé nínú májẹ̀mú rẹ̀ oníkẹ́yìn ọjọ́ kan gbogbo ntẹ̀ ń gbọ́ ni àwọn kan ní obìnrin lè jo lórí àwọn kan lóbìnrin àwọn àfa àyapẹnu àwọn àfa àbo gbogbo rẹ̀ 1980s nítòsí ń bí ìlọ́bẹ̀rẹ̀ before then gbogbo gbogbo àwọn alifa látòrí aya látòjú aya anabuwa muhammad sallallahu alaihi wa sallam bili ijima inú àwọn afa tó dọkumẹ́ntì ijima yìí ni alimami juwaini imam alharamain nínú tírà àwọn tí wọ́n pè ní al-irshad wal imam ibn hazmin al nínú tírà tí wọ́n pè ní al-fisalu fil milali wal ahwa'i alimami Qurtubi nínú tafsiru wọn gbogbo wọn ni wọ́n ṣe hikaya pé ẹnu àwọn afa kò min shurutil imamati al-uzma òun ni kíni az-zukura pẹ̀lú ẹ̀rí tó pọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam mo ní gbogbo yìí tẹ́ wá ń padà ń gbọ́ nísìnyí pé wọ́n ní àwọn àfa náà wí ẹ béèrè pé àfa àbo lọ́dún wo ló bẹ̀rẹ̀ sẹ́ríńjọ́ tá dánwò yìí dé It was around 1980 something ní Pakistan. Wọ́n ríra wọn pé eh, obìnrin ló fẹ́ jẹ prime minister. Obìnrin yẹn iná ọmọ òkè lóko ẹ̀ Benazir Bhutto náà ni. Ibi tá àkọ́kọ́ tá a kọ́ gbọ́ a dissenting view lọ́dọ̀ àwọn àlfáà nù. Àmọ́ before gbani gbogbo àlfáà lọ́panupọ̀ o ìjìmá wa àwọn onímọ̀ ni wípé olórí àgbà ó gbọ́dọ̀ jẹ́ kínní ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin gbogbo yìí tá à ń gbọ́ ni wọ́n fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí nítorí circumstance ni torí láàrin ìgbà yìí nineteen eighties nineties yìí àwọn obìnrin bíi mẹ́rin kan lọ́lọ́run fi dán the muslim world wò ọlọ́run fi dán wa wò ni bẹ́lẹ̀ yìí ti ń jẹ olórí ìlú tiẹ̀ <laughs> nílùú mùsùlùmí ní Pakistan ní kíni Buto, 1988 or something kò pẹ́ sígbà ní Khalida ní Bangladesh Khalida Zia kò pẹ́ sí ntòsí fà á ni pé ẹ wo Benazir Bhutto àwọn èèyàn rí i pé ipa tí ọ̀dà wọn pa bàbá rẹ̀ òun sì là gbọ́ ọmọ ìwọ náà lọ́ọ́ jẹ́ Khalida Zia ìpakúpa ni wọ́n pa ọkọ rẹ̀ Ziaur Rahman kò sí ní tá a fi tó ìwọ náà lọ́kàn àmọ́ yìí wọ́n ṣe excuse èmi kàn ń wí pé ńjọ́ àkọ́kọ́ ọjọ́ tí ọkọ di pé ìyẹn àwọn àfa wí ìyẹn àwọn àfa kan wí àfa kan ò wí kó tó dìgbà hàn kọ̀pẹ́ sígbà ni ni tansu shela ní Tọ́kì àwọn mélòó mọ̀ pé wọ́n ọkù kẹrin ní Indonesia Indonesia tó gbé bẹ mùsùlùmí pọ̀ sí jù around the same period yìí náà ni Megawati Sukarno Putri èyí tó jẹ president ń bẹ nínú wọn èyí tó jẹ prime minister ń bẹ nínú wọn sẹ́mọ̀ pé ṣètọ́ ni le ibẹ̀ wọn náà ti ráwọn àfáà kan náà táwọn náà ń bá wọn hun fatiwa kan pé ẹn kò sí nǹkan náà amẹ́rì kurani àtàdífì anabi wallahi ó clear ń ka díẹ̀ fún yín àkọ́kọ́ àyà táwọn àlùfáà máa mú wa pé ọ̀gá àgbà ní gbogbo òlu ọgbọ́dọ̀ jẹ́ ni ọgbọ́dọ̀ jọkùnrin òfin ọlọ́run ni àwọn ò lè yẹ̀ wò lóluwa ní ar-rijalu qawwamuna 'ala an àwọn ọkùnrin àwọn lòpómúléró àwọn lọ̀gá lórí àwọn kíni lórí àwọn obìnrin alimami Qurtubi ń gba wọn tú àyà yìí wọn tú lọ́nà tínú mi dùn èyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ bá ń kéwu àwọn alfa gidi yóò mọ̀ mọ̀ n ta ń pè ní turuku Istanbul, turuku bó la ti tójú bọ ọ̀rọ̀ lọ́n tá a rí dájọ́ yọ ń bẹ̀ nírọ̀rùn alimami Qurtubi ní olúwa ń sọ bíi pé nílé ẹyọ kan ilé gíní ilé ẹyọ kan ta ni ọ̀gá mẹ́ alimami kurutubi ní bọ́lọ́wọ́ ọba wa yọ̀ǹda kí obìnrin ọjọ́ga nílé mélòó nílé ẹyọ kan yọ wá yọ̀ǹda ẹgbẹ̀rún lé <laughs> àbí yọ yọ̀ǹda mílíọ̀nù ilé kò lè rí bẹ́ẹ̀ ẹ wọ̀nà tí imamu kurutubi gbà yọ ẹ̀rí ń bíi torípara tí wọ́n wí ni gbẹ́ bọ́rọ̀ fámìlì lélẹ́yìn wí ìmáàmù Kurtubi ni àgbà bẹ́ẹ̀ <laughs> ọ̀rọ̀ fámìlì ni àmọ́ ntọ́lọ́wọ̀n yọ̀ǹda ní fámìlì ẹ̀yọ̀ kan ẹ dákun kí ni ń jẹ́lú ìlú ni ọ̀pọ̀ families ìlú ni ọ̀pọ̀ homes ntọ́lọ́wọ̀n bá yọ̀ǹda in a home in a family ẹ dákun sí yọ̀ǹda rẹ̀ yọ̀ yọ̀ǹda rẹ̀ bí wọ́n bá wá di púpọ̀ mẹ̀mbá bíi àwùlà ẹ̀ẹ̀kejì. Eh, inú àyà táwọn àlùfáà máa fi sẹ̀rí eléyìí wọn á ní olúwa ní wàkọ́rùnà fi buyutikunna wàlá tabarajina tabarujalja ìlíyàtì. ìyẹn wàá padà síbi question tí mo bí yín lẹ́ẹ̀kan kí lọ́lọ́run ní kó mi ò ṣe àfa mo padà sọ́dọ̀ yín wàkọ́rùnà ẹ̀yin kíkà máa bá ń lé kẹ́ láwọn ẹlẹ́yà ti lọ́ọ̀ta wàláì bọ́lọ̀ ti winu gbogbo obìnrin tí ó bá ti máa ṣe bẹ́ẹ̀ dákun bẹ̀rẹ̀ rẹ̀ látòní àṣẹ olúwa ni àwa ká wí olúwa ni wàkọ́rùnà fi buyutikunna ẹ̀yin obìnrin ẹ jókòó nílé yín àyàfi tó nídìí tó di pé a ah, ò nídìí ó nídìí ah, ah, ọlọ́run ò pé ẹ ti obìnrin mọ́lé ẹ wọ́n ní gbẹ̀gẹ́ nìkan ní ọ̀dà láyé ra ṣẹ̀rí àkọ́ ṣẹ̀rí àwọn ìyàwó ànábì jáde o wọ́n bá nídìí àti ṣe kínni but primary lè bo lọ́lọ́run ti fi abómi inú ilé ni tó bá jẹ́ mùsùlùmí ayọ̀ ọlọ́run ni yín wàá bí yín béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ǹjẹ́ obìnrin ó ṣèṣe olúkójókòó ńlé ẹ̀yin ni ẹ dáhùn o ẹ kò ṣeéṣe aha ajẹ́ pé máa láyà tí mo wájú bò yín lábì yìí bọ́ba yìí pé àgbà bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ gbà lóòótọ́ kò sóbìnrin tí ó tara bòṣèlú tí a yà wà kọ́rin náà fi bùyúùtì kúnnù ó ṣiṣẹ́ mọ́lá rẹ̀ bàbá tanra wa lókun òun làwọn àfa ẹ̀rí kejì nù ẹ̀rẹ́ rí ẹlẹ́kẹta nínú sunna anabu muhammad sallallahu alayhi wa sallam òun lè rí tó gbajúmọ̀ tẹ́yìn náà ti máa ní bẹ́ẹ̀ ni anabi wí anabi ni lan yufliha qawmun wallaw amrahum imra'atan lan yufliha qawmun wallaw amrahum imra'atan hadithun sahih anabi ni àwọn àjọ kan ò ní la bí wọn bá kó ọ̀rọ̀ wọn léta ní lọ́wọ́ anabi ló wí sallallahu alayhi wa sallam kódà nù àwọn riwayatu mi torí ẹlòmíì ń bí ṣètọ́ ni sẹ́mi pé ń kálukú náà ni ọ̀ láfa àwọn kan bá wọn lọ lọ́rùn pé ẹ wá láwọ lọ́lọ́run wí kò pé kọ́ máa jẹ ọ̀gá àwọn àlùfáà sunna sì tójú bọ rìwáyàtò hadithi wọ́n ní ẹ lọ wo rìwáyà lè mọ mọlbẹyàkí kí ni bẹyàkí wí ń bi rìwáyà tiẹ̀ ẹ lọ wo rìwáyà lè mọ mọ ibn hibban alimami alḥakim fi mustadrakihi alimami ahmed fi musnadihi àwọn yìí tún wọ́n ṣe rìwáyà yìí lọ́nà míì wọ́n ní lan yufliha qawmun tamlikuhum imra'atun <laughs> nínú rìwáyà míì lan yufliha qawmun tamallakahum imra'atun gbogbo ẹ̀ náà ń tọ́ka pé ní anabi ní bọ́ba di ọ̀gá yẹ́nyẹ́ ìjọ kúrú sáà ní báyìí tó kó lóbìnrin lọ́wọ́ lan àwọn ò ní là bọ́lọ̀ ń bá wa léyìn òní la àbá nẹ́bi lóhùn òní la ṣé òní lówó nìkan lẹ́yìn gbọ́ yìí torí bíi tí làákà ìdọ̀tí dé lónìí pé ẹ bá wọn uk nìyẹn wọn lówó obìnrin dẹ̀ ní. ọ̀la tọlọ́wọ̀n ọ̀mọ lórí pé èèyàn lówó ẹ lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn náà wọ́n mọ ibi táwọn ò ti là ara ń tó kó bá wọn ìkó obìnrin jáde kó dolóṣèlú máa wá gbá máa wá wo ó kó bá fámìlì wọn nínú tí wọ́n ń jowú lára àwọn áfíríkà ẹ́ òun lè yí táwọn ọmọ yìí ni kọ́mọ ńláṣẹ lórí ọ àbí bàbá ńláṣẹ lórí ọmọ ẹ̀ bí bàbá bá ṣe ju ọmọ ọ̀fọlọ́pàá mú lu èbó <laughs> ìyàwó sọ fọkọ pé ó kó jáde ńlẹ yìí ń fi ọmọ òun lọ kọ́lé o ẹ dákun ta ló nílé practically ni ti ń ṣẹlẹ̀ ni o obìnrin ọ lọ sọ fọlọ́pàá pé òun ọ̀fẹ́ mọ́. <laughs> ọlọ́pàá wa sọ pé gentleman ó kú ò inú ilé yìí fún òun àti àwọn ọmọ ẹ̀ ẹ wá ní wọ́n la <laughs> apart from that ọ̀la àtayé nìkan kéèyàn ọgbọ̀ye bọ́lọ̀nba léèyàn ọ̀la ọ̀la àtayé nìkan ká túmọ̀ sí bá nàbí bá léèyàn ọ̀la anabi wi o sallallahu alayhi wa sallam ìṣẹ́jú mélòó lógún. mo rò pé a ti a ti a ti rìn jìnnà díẹ̀ ẹ ọ̀dà ẹ jẹ́ ń dá dó lórí eléyìí o. alhamdulilah <laughs> ọ̀nà ẹlẹ́ẹ̀kejì torí báwọn àlùfáà súnà ti pín ọ̀rọ̀ nu tí òfin ní dàrú bí wọ́n bá yanjú ọ̀rọ̀ ti olórí yanyan tán wọn wà á ní ọ̀dà olórí tí ò yanyan kọ́ olórí tí ò segin ni tí ò yanyan tí ń bẹ lábẹ́ olórí kan àti gbọ́ pé sẹ̀rí ọlọ́run bẹ́ẹ̀ ọba sọ̀rọ̀ fẹ́ nólókù òun ni pé lan yufliha qawmun wallahu amrahum imra'atan wa qarna fi buyutikunna ar-rijalu qawwamuna 'ala an-nisa. àwọn àlùfáà tún wò lọ́nà abẹ́ nìkan dáa in a state ẹ wọ́n nàìjíríà táwa wà yìí nìkan a ní president àbí a sì ní kíni governors àwọn ìlú míì wọ́n ní prime minister prime minister yìí náà làwọn báwọn ò tiẹ̀ pé ń gọ́vùnà ibòmíì wọ́n sì ń pè ń gọ́vùnà náà òun náà máa sojú rẹ̀ ní kíni either province làwọn pè ní àbí state ni àmọ́ ń túmọ̀ pé wọ́n ń bẹ lábẹ́ ẹnìkan sẹ́rẹ́ lèyìí kódò nídìí kéèyàn gbàgbọ́ yóò ṣèlú kó tó ṣe fatiwa mẹ́ alḥukumu ala ṣẹ́yí farahun antasawori àwọn àlùfáà ni ntọ́ bá jẹ́ a federation àbọ̀ jẹ́ confederation ìdájọ́ tàkọ́kọ́ òun náà lọ́ọ́ bá mu if you are in a federation or in a confederation ṣé n ṣàlàyé rẹ̀ ẹ̀ mọ̀ federation federation lèmi rẹ̀ jòkó sí Federal Republic of àbí <laughs> ìjọba federal irú ìjọba tó bá jẹ́ federation irú nu nàìjíríà àbá amẹ́ríkà tó ṣe pé ní bí ìgbà tó yẹ pé gọ́vùnà kọ̀ọ̀kan ọba lòun náà láyé ara ni òun lẹ́ẹ̀ máa gbọ́ àti ẹ̀hàn lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà táwọn gọ́vùnà kan ya tara wọn <laughs> pírẹsidẹ́ǹtì fún wọn lówó wọ́n sì sọ fún un pé lẹ́yìn tí owó yìí ti tẹ̀ wá lọ́wọ́ tán òfin ọ̀gbọ́n láyè kọ́ sọ́ńtì á fi ṣe federation nù <laughs> ẹ wọn ò jiyàn pé president náà ló ṣe kí ni ó sì sọ fáwọn ẹnjọ́ tó ń kó yìí fáwọn pé ẹ dákun ẹ lọ́ọ́ fi sanwó oṣù àwọn àwọn sì gbà sápò tán wọn ni yẹ sọmọ pé federal system là ń rán nígbà tí owó yìí ti dé ọwọ́ tiwa tán lọ́ọ́ wo constitution dáadáa kò gbọ́ láyè kò sọ fún wa pé bá a ti nà ní fi wálẹ̀ òun làwọn àlùfáà fi ní a governor in a federal system ẹni ó bá jẹ́ governor ní federal system àbí ìtọ́jú ẹ̀ wọ́ọ̀sì jù yẹn lọ ní confederation confederation governor tiẹ̀ fẹ́ẹ́ lágbàá ń bẹ̀ ju kínní jọ lórí ìlú lọ òun ni wọ́n á ní is a centrifugal system èyí tó bá jọba yìí ìdájọ́ lan yufliha qawmun walau amrahum imra'atan òun làwọn àfààfún o torí pé kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ bọ́tì ẹ̀dàrú ń bò mí sẹ́rí pé ó kílíà nàìjíríà yìí tí gómìnà kẹ́ lè sọ fún pírẹ́sidẹ́ǹtì pé kọ́dà ń jò níyì wọ́n ní pírẹ́sidẹ́ǹtì fẹ́ wá lo àyè kan lù kan àwọn gómìnà ọbẹ̀ sì ní kọ̀sáyé ẹ wàá lé ìwọ̀n èso ọ̀gá yẹn yẹn ni àwọn àlùfáà máa ń tí wọ́n wí o wàláyé àwọn àlùfáà súnà máa ń tí wọ́n wí àmọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ ń kọ́ àwọn àlùfáà ìsàbòsí wọ́n ní ní system tó bá yàtọ̀ fún federation àbọ̀ yàtọ̀ fún kíni confederation àbí in a federation or confederation àwọn oyè òṣèlú kan bẹ by appointment tó ṣe pé ní olórí ni ó wò pé ẹni tó ẹ̀ nìyí máa wá bá mójútó ìyá yín gẹ́gẹ́ bí àwọn wo ministers bí àwọn wo commissioners wọ́n ní kí ni ìdájọ́ ṣẹ̀ríà kóbìnrin ó ṣe minister kóbìnrin ó ṣe commissioner àrínú àwọn àfáà lóòótọ́ táwọn ní àwọn òyí ọ̀rọ̀ wa padà nù ta kọ́kọ́ àmọ́rọ̀ náà lẹ̀ èyí tí ó lẹ́rìí tó rinlẹ̀ jù ni pé ntọ́ bá mọ lórí pé ọ̀gá kan ń bẹ ní òkè ọwọ́ á wò pé ìwọ ọ̀yá yìí kájú àárín yìí pàtàkì jùlọ àwọn kankan ń bẹ tó ikú obìnrin lọ́mẹsẹ̀ tọ́ bí o sì jẹ́ pé bí obìnrin mẹsẹ̀ tọ̀ náà ọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ju gbogbo àwọn ọkùnrin lọ àwọn àlùfáà léyìí ń kọ̀tàkó kọ̀tàkó kínni àrèjálù Hmm. kọ̀tàkù wàláwù amúrọ̀hún àmúlé tako kíni wà kọ́rùnà fi kọ́mọ táwọn afáàfin sínú pé obìnrin yóò wà á mọ bóun ó ṣe adjust dandan kọ́ ni kí mínísítọ̀ ọmọ ṣe mítìnì oru àwa la dàrú yẹn ràn yàn yìí àwọn tó ní òṣèlú wọ́n ní time tí wọ́n ń wọṣẹ́ wọ́n ní time mo rí picture Merkel Angela Merkel Germany jò ní tóun àtọkọ rẹ̀ ní táìmù tí wọ́n ń lọ ọjà olórí Germany pé táìmù fámìlì lélẹ̀ àwa ni bóbìnrin bá ti jẹ kọmíṣánná kọ́lá bó jẹ káńsílọ̀ lásán ọkọ ọkọ ọkọ ti wọ ọ ti wọ ọ nù <laughs> àwọn èèyàn náà máa sọ fún gba ìbọn mọ̀pọ̀ olóṣèlú níyàwó ẹ̀ ní kínni ní kọ́ pa àṣẹ ọlọ́run tì torí náà àwọn àlùfáà fi àlá nì sí pé obìnrin tó bá rí i pé yọ pa wà kọ́rùnà fi kọ́dà kóun náà má jẹ́ àmọ́ pọ́síbù eléyìí òun ṣe kí ni ó ṣe é ṣe tá a bá rìfọ́ọ̀mù sísẹ́ẹ̀mù wa kì í ṣe dandan obìnrin ìbùnbọ́ jẹ́ mínísítà bí wọn bá ní kọ́ wá lọ ìnspẹ́kì kìíní kan láti ìyá yìí lọ Àbújá kó ké sọkọ ẹ̀ lọ́wọ́ pé sẹ̀rí àmì ìgbọ́dọ̀ tíráfù àbí pẹ̀lú kíni máa rà mù mí ìjọba ní ọ̀sánwó tíkẹ́ẹ̀tì òun àtọ́kọ ẹ̀ àbí kí kí ló lé tá à lé torí náà n táwọn àlùfáà wí nù báwọn àlùfáà bá dún kò ń lẹ́vù ni wọ́n wàá bọ́ sí lẹ́vù pé udhuwiyatil majalisi an-niyabiyya wọ́n láwọn oyè òṣèlú kan tó ń bẹ tóun náà kì í ṣe pé wọ́n kàn yànyàn ó lè nídìí kóbìnrin náà pé mo fẹ́ gbé àpótí wọ́n ní lápèjúwe obìnrin fẹ́ di honourable member of the house of obìnrin fẹ́ di honourable member of the house of representatives obìnrin fẹ́ di senator ìyẹn ni pé ẹni tí ó máa fún olórí nìkíni ní márùn pé bó ni ó ṣe à bólórí náà bá rí bákan kó gbé e fún wọn pé ẹ̀yin náà ṣe kíni ẹ yẹ̀ àwọn làwọn dàrú bẹ́ẹ̀ tí wọ́n sọ di ránwọ̀rànwọ̀ tó wá di pé bí ìgbà tí ajá àti ológbò àtẹ̀kúté àwọn tí wọ́n kọ́ wa lóṣèlú gbé kalẹ̀ bẹ́ẹ̀ gbé kalẹ̀ bẹ́ẹ̀ ìjọba kan náà ni wọ́n wà ní ìjọba yìí ní three arms ó ní kíni ó ní ẹ̀ka mẹ́ta is one single government bọ̀tí bẹ̀ ń kà ń lọ kí ni ìlànà ṣẹ̀ríà ǹjẹ́ obìnrin lè jẹ́ ọmọ ìgbìmọ̀ ìfún olórí ní ìmọ̀ràn àbí bó lórí bá rí nǹkan kan kó pé ẹ wò ó wò sọ́dà àbí ń ṣe é báyìí. ọ̀rọ̀ méjì làwọn àlùfáà sọ ń bẹ̀ nìyà àmì tẹ̀wọ̀n òun tẹ̀ kejì òun kíni tẹ̀ kejì ni. gbóbìnrin bá ti lè sá fún wa kọ́rùnà fi buyuti kunna eléyìí ọ̀tá ko qawwamuna ala an-nisa kò sí ta ko kíni wallaw amrahum imra'atan kọ́dà a máa lo àdéhì tí alfa mi wílẹ̀ kan yìí àdéhì yàrá wa Ummu pé ńjọ́ tí nǹkan le tá a nàbì sọ̀rọ̀ sọ́ni ní ọjọ́ tá a nàbì fẹ́ lè pé kí la ṣe báyìí ta ló fi lọ ta ló fi ẹbẹ gbọ́ tí wọ́n kéé lẹ́ẹ̀kan àbí ká ṣe bí baba bínú ṣe mẹ́yìn ni ká máa ṣe náà fáwọn yẹn ẹ ti gbọ́ lẹ́ẹ̀kan kí n má repeat ẹ̀ Ummu Salama yìí ńlá wa ànábì fọ̀rọ̀ lọ ó sì fún un ní mọ̀ràn tọkùnrin kún fún sallallahu alayhi wa sallam ẹ̀rí kejì táwọn àlùfáà tún máa lò lágbọ́nrin yìí nìkan ni o wọ́n ní láyé ọ̀gá wa Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu Umar ní àṣà kan kọ́ máa kiri lóru ló gbogbo èèyàn bá sùn kó fi máa bo ní nǹkan kù sí ó wá gbọ́ tí obìnrin kan ń kọrin kan nínú ilé rẹ̀ tó sùn orin yìí ń túmọ̀ pé ní obìnrin yìí ń pé a ah, ọmọ ṣe tí ọ̀sọ́kọ ọ̀hún lé wọ́n mọ̀ rú gbọ́ nígbà tí ilẹ̀ mọ́ ó ní wọn bá òun pe obìnrin náà òun kọjá lẹ́yìn wíńdò rẹ̀ kí ló farú nǹkan báyìí ìyá yìí ọ voice out ọ sọ̀rọ̀ a ọlẹ́yìn náà ni èmi náà ni ọlẹ́yìn náà ni <laughs> ẹ̀yin náà lẹ́ni kọ́kọ́ mi ọ wá lọ́ọ́ ṣe ń bi báyìí. kọlọ sọbodè ńbì kan àwọn ọ̀nà jihadu nù bí abárùkọ́ta lè gbà wọlé àgbọ̀dọ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ àwọn kan máa dúró ń bẹ̀ báwọn kan bá kú àwọn kan tó lọ ṣe kínni ọkọ tòun nísìnyí ó ti lọ oṣù kan oṣù kejì oṣù ọfẹ tọdún kan nísìnyí ẹ wá ní mọkànrin kí ni ọ̀gá wa ń lù ṣe radiyallahu ta'ala anhu Umaru wo pé ọ̀rọ̀ yìí kò ó lè máa dá sí fa arsala ila ibnatihi hafsa umaru bá ní wọn lọ pé ọmọ bíbí inú hafsa ìyàwó anabi sallallahu ni umaru béèrè ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ pé ìwọ ọmọ mi má ọ̀rọ̀ wo ni ń bí ọ yìí gẹ́gẹ́ bí bàbá àmọ́ mo gbọ́dọ̀ mójú tó lù ú dákun sọ fún mi gẹ́gẹ́ bí obìnrin àtọkùnrin ń lè ní sùúrù dà láì rọ́kọ ta ni ó lè dáhùn ru yìí àáfàá sẹ́yìn ó lè dáhùn ẹ̀ ẹ̀yin ò lè dáhùn ẹ̀ ẹ̀yin ìyá wa lẹ lè dáhùn ẹ̀ hapsọ́ọ̀sì dáhùn jọ náà níjọ́ òun ni wọ́n rú gbé decision jáde based on what based on tìṣára rẹ̀ consultation To tó ṣe pẹ̀lú hapsọ́ pé láti òní lọ gbogbo ẹni tó bá lọ sí sùgúrù tó bá ti ń doṣù mẹ́ta nínú rìwáyà kan nínú rìwáyà míì wọ́n lóṣù mẹ́fà bìnnà àlàntí afusa sọ pé tó bá ti dìgbà báyìí kó kò ń bẹ kó wá rí fámìlì rẹ̀ lómi ò tún lọ ṣe kínni kó tún lọ. eléyìí làwọn àlùfáà máa fi pé tó bá máa lórí ìmọ̀ràn ṣẹ̀rí ọ̀tá kó òun lẹ́yìn ìwà fi sọ fún yín ẹ má nìkan da nǹkan rú fún yín islam ọ̀ẹ́bà relegate obìnrin islam ọ̀ẹ́bà underrate yín àtọ́ àmọ́ ntọ́lọ́hún sọ fún yín ni pé wàlẹ́ ìsàdákẹ́rù kàlí ònsà òun máa ń tóun dá ojúṣe ọkùnrin ọgbọ́dọ̀ yàtọ̀ fún kínní ojúṣe obìnrin ilé nípìnlẹ̀ ẹsẹ̀ tí gbogbo ibi tóbìnrin ti jáde kó ń lé wọn máa ń tójú àwọn rí lónìí ní gbogbo olú èbó tẹ̀ ń wọ àwọn òní wíyí òun síta ni torí náà mo rò pé ṣé gbogbo àwọn ànásírù náà ti fẹ́ ẹ́ ọ̀dà àwọn àlùfáà tún wọ́n sọ̀rọ̀ ọ̀mọ̀ kan láàrin yìí wọ́n ní tá à ń pè ní ẹ̀ríkì mo ministerial appointment lẹ́ẹ̀kan àwọn àlùfáà ní ọ̀nà méjì ní máa pín sí ó lè jẹ́ wizaratu tafwidin aw wizaratu tanfidin pé wizara kan bẹ ntí wọ́n kàn máa ṣe kọ́kàn máa execute kọ́kàn máa implement nítorí bá ṣe kí ni òun mẹ́rin kọ́ bá ti ń lẹ̀ nàìjíríà mu bóyá orílẹ̀ tàbí gọ́vùnà dé lónìí òun lẹ́dí òyàn òun ni ọ̀wà yan àwọn wo members of the executive council tó bá sì ni wọn ó ṣe ẹjẹ́ ìjẹ́ lọ́la ó lè yan commissioner kan lónìí fún nígbìn àgbẹ̀ òfin mú sí i has the power to hire must have the power to hire òfin nu <laughs> if you can hire you must be able to fire òun lọ́jọ́ jẹ́ nínú tíra wizaratu táwa ń lò nàìjíríà yìí òun ni kéde wizaratu tẹ̀ǹfì làwọn àlùfáàfin ní tọ́ba mẹ́rì ìhun ẹ̀rìn ọ̀sán fún wàkọ́rùnà fi bòyó ti kún. torí pé ṣe é rí gbogbo ń ta wí yìí ní reality mo wà nínú mọ́tò ńjọ kan ní election two thousand and eleven ọdún kẹjọ sẹ́yìn kan ní tí ń súnmọ́ mẹ́jọ tí wọ́n dìbò kan mọ́tò commercial vehicle láti ìlú kan sí ìlú kan àwọn ìlú kan ní dápọ̀ nù nínú àwọn tó lọ́wọ́ fẹ́ obìnrin ń bẹ́ẹ̀ nù wọn bí àdúgbò ti bẹ̀rẹ̀ ni wọ́n wà á sọ fún un pé ẹ wà studio ni o a wà á tún ògbó <laughs> gbogbo ntọ́lọ̀ ní ẹgbẹ́ pamọ́ òun àfi káyọ̀ yóò ṣe kí ni àfi kí wọ́n ó lo obìnrin yìí ọwọ́ flọ́ọ̀dù gbogbo bẹ̀ tó ẹ mọ̀ bí wọ́n ti yà á bí ẹ mọ̀ ní sẹ́rí tó jòkó tì mí wà láàbí ẹ bí wọ́n ní kọ́mẹ́ǹtì tiẹ̀ ní ìta ah! ẹ wò yá ìbò ti fáìn. <laughs> E, eléyìí yẹ ní gómìnà ah, ọlọ́run ti wá. ẹ̀rọ yìí kò tó lọ́n pa láti obìnrin àbí ọ̀tá tó àwọn àfáà máa ń ti ń wí o wípé òṣèlú in most cases yóò ta ko tó ní kẹ́yìn obìnrin ó ṣe ta ni ọ̀jẹ̀ nǹkan kan tí ò ní lẹ́rú dáwì kò ní wọlé àwọ̀ gbọ́dọ̀ tẹ̀yìn àti gbọ́dọ̀ bọ̀ sí àlàyé yẹn pẹ̀lú ẹ̀rí náà Qur'an al-Karim sunna sallallahu alaihi wa sallam àtọ̀ àwọn àlùfáà. láwọn èyí tí ara wa bá ká tí mo bá gbà wọ́ ká ése dandan obìnrin wa torí pé wọ́n yàn ń ní kọmíṣánná wọ́n yàn ń ní kí kọ́mọ á fún ọkọ rẹ̀ pé dádì ẹ̀kọ́ táwọn làwọn oníṣìí lọ́la ní mú à ń lọ. ní bá kò ní níbi oṣù kan kí n tó dé ọ̀rọ̀ dára ní obìnrin mùsùlùmí. òfin kan sọ bẹ́ẹ̀ sófin tó sọ pé kẹ́ ẹ̀ strong be like nínú fundamental right tí nínú constitution Nàìjíríà ni pé agbẹ́bí family life. gbọ́dọ̀ propose gbọ́dọ̀ protect the privacy. àwọn làwọn ń pọ̀ mùsùlùmí ò fẹ́ sí pé àṣà ni bá a ṣe ìyànsílẹ̀ yóò àkọ́kọ́ tọ́lọ́hún bọ́ fẹ́ tọ́lọ́hún fún rẹ ni o àmẹ́ni tó bá rí i pé òun wọn lò wúlò ń bí báyìí ní etí kíni olórí yányán àbí gọ́ọ̀nà in a federation or a nation ọ̀tá àwọn onímọ̀ yìí ni ọ̀kan tó kù mọ́ máa ń fẹ́ lọ́bẹ̀ ní ṣé kìnnìkan mọ́ kẹ́ ẹ sọ yóò di conference mi àbí seminar. ǹjọ́ òye lè já dájọ́ sẹ́wọ̀n kéyìn wọn ò níbi òṣèlú àmọ́ wà òdodo ni àwọn àlùfáà sọ̀rọ̀ ńbẹ̀ náà kódà adájọ́ lásán àwọn àlùfáà sọ̀rọ̀ tọ́pọ̀ ńbẹ̀ pé ń gbò lè já dájọ́ ọkùnmọ̀lọ́. ọ̀dà alhamdulilayi ọlọ́run sàn ilẹ̀ dáadáa ẹ̀rí eléyìí ti wí ọkọ̀ fàbáríkà. fáǹfààní àwa tó lábẹ́lẹ̀ ní ìjẹun kan yẹn ọ̀rọ̀ ńláńlá ni. tó ń àwọn àlùfáà ni wọ́n ní kọ́dá kóbìnrin ọmọ jàdájú púpọ̀ múrò àwọn àlùfáà nísìnyí àwọn bàbá wa àfa wa dókítà wa Sheikh Abdulrahman Ahmad Al-Imam ni wọ́n kọ́kọ́ bá sọ ọ̀rọ̀ nípa tó yẹ máa.